Abu Adiba láti ìlú Bẹ́ẹ̀lì. خلق وأمر ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الصلاة والسلام على خاتم النبيين والمرسلين قال له سبحانه ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه جميعا أصدق الله سبحانه وتعالى اللهم ọba tí ọlọ́run kan sọ́tù àárọ̀ ayà kẹrin lé ní àádọ́ta ọlọ́run ní ala ẹgbọ́ ìtàbí lábùlù kan gbogbo ẹ̀dá gbogbo àti ohun tẹ́ta ọ máa ṣe ọlọ́run ló dáa ẹnìkan wà ní ayà níbi wọ́n lọ́ọ̀mù ọlọ́run wọ́n máa tà pẹ̀lú rẹ̀. ọlọ́run tó dáa ní àtúntò tẹ́ máa ṣe. nígbà tó wọ́n sọ nípa gbogbo àwọn nǹkan tó dára àwọn nǹkan ńlá ńlá ọlọ́run ní àlá lábùlù kálífò wẹ̀lámù. gbogbo ẹ̀dá àti wọn kẹta máa ṣe ọlọ́run ló ń lòun ni. wẹ̀lámù àti àṣẹ ìyẹn ni pé kò lè dá sí máa máa rí ọlọ́run lóhun ti parí rẹ̀ sábàrọ̀ kàlọ́ọ̀lù rọ́pùlì ààrẹ ní gbọ̀ngbọ̀n ọlọ́run gíga ọlọ́run ọba tí lè gbogbo àgbáláyé ìkẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ó máa fẹ́ ẹni tó parí àwọn àtẹ́bí ọlọ́run àtàwọn ọ̀rẹ́ sí ọlọ́run nàbí yunus muhammad sallallahu alaihi wa sallam. لي الله بعدك ولا تصفين ثم جعلناك على شريعة من الأمر لي بين أتيري أن أتيري شريعة إلا من مما الأمر يد فاتبعها إلا نكتا الجيلين أن يكون تلي مما تدرون لنبي kò ní yá tọ́ lọ́wọ́ nígbà tó lọ́wọ́ tó sọ bẹ́ẹ̀ máa tẹ́lẹ̀ yìí sọ fáwọn àtọ́ rẹ̀ kú wọ́n là tẹ̀sẹ̀jẹ́ àbúwá ẹlẹ́bí nàlá ìrànlẹ́wò àtẹ̀jẹ́ pẹ̀lú àwọn ẹni tó wọ̀ nímọ̀ eléyà àbáríkà tó lè dàrú bíyà ayé àtẹ̀jìlógún ìkí ọlọ́run ọlọ́lọ́run ọmọ abáṣẹ́bí ọlọ́run ọmọ abáwọn aráàlú rẹ̀ ọmọ abáwọn ábà rẹ̀ àti àwọn ẹni tó wà lórí ìlànà ẹ̀sìn tó mú wa àtàwọn tó máa wà lórí ìlànà yìí títí di ọjọ́ mi dàrú kẹ́yà. mo kí àwọn ọmọ ẹ̀yà tí àtàwọn alálejò gbogbo ní ìlú Ṣakí bíbá yìí látòrí gbogbo àwọn àgbàdìgbà wa gbogbo tá a ní tẹ̀ máa wa ní kọ̀ọ̀kan àṣepọ̀ wa Yusuf Mọ̀káwọ̀ Jẹ́bí àti barista wa muslim àtàwọn ṣékù wa abúráì tí a ti ń bá ìsọ̀rọ̀ àti gbogbo àwa tí a mọ̀ wá báyìí ṣùgbọ́n a mọ̀ wá pẹ̀lú orúkọ àti àwọn afáàwà tí a bá ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n sọ̀rọ̀ ẹ̀kùn fún wa. Àdúgbò àwọn ọmọ ìyá táwọn akálẹ̀ lọ́kùnrin wa lóbìnrin wa, a kíra wa, pé àṣàlọ́mù àyíkú wọ́n mọ́tò wọ́n fi wọ́n dájú ní òní yìí wọ́n jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù ọdún ẹ̀kọ́wẹ́l ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún ọ̀sẹ̀ ti ní ogójì ìjọ ọ̀tà mẹ́rin pé ọ̀nàmọ́ ọ̀pọ̀ àjọ àjọ̀kan náà wọ́n tún ní kí ara wa gbójú rò nítòkó wa lẹ́nu ọ̀hún náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ ilé ojú tó sí ìṣòro máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya. a rí pé àwọn olùbánisọ̀rọ̀ wa lákọ̀ọ́kọ́ wọ́n ti sọ ẹ̀jẹ̀ tọ́jú sí àwọn ọkùnrin. pẹ̀lú etí bàbá kan nítorí bí ìjọba láyà àti ti sí ilẹ̀ kan náà ní ìjọkọ òun náà ní oúnjẹ yàwó. ìgbà wọn ti sọ pé ẹ ajá ti káńtọ̀ ìyàwó lókun yẹn. ẹ̀wá ní lẹ́gbẹ̀ẹ́ ìyàwó kò lè ná mi Gẹ́gẹ́ bí àkọlé ta sọ, ta fi ọ̀rọ̀ síwájú ta fi bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀rí òfin ọlọ́run ọba táwọn fi ṣẹ̀rí à. Òun la lè láyé. Lófin ìgbà tó ti ní báyé àti gbogbo tó wà ń bẹ̀. Ọlọ́run ló dáa. Ìlànà ẹ̀ ló máa máa jẹ́ lánàá ìwádìí jẹ́jẹ́ bẹ̀rẹ̀ ń kó nínú ìlànà ọlọ́run wa subhanahu wa ìyọnu máa wà mẹ́. òdè wá sí kankan ó kéré ni o ó tóbi ni o islam ti pẹ̀ tẹ́lú. wọn mọ ọ̀rọ̀ fúnná èsì tàbí ìṣẹ́yìn. kò sí kankan tá a fẹ́ tó báyìí náà wà á ọlọ́run wọ̀ mẹ́nu wa. bóòlù ọ̀rọ̀ gbàgbọ́ wa ẹ̀sùn táwọn ọ̀gá náà mẹ́rin sọ bó láti sí náà ọba sùhánà tó ṣàárá ẹ̀sìn tọ́lọ́ ọba sọ́nà lẹ́sìn sọ. bákan náà bó láti lo ìbáṣepọ̀ dáadáa ẹ̀sìn tọ́lọ́ ọba sọ́nà lẹ́sìn sọ. ẹ̀rí lójú wá já sí wípé ìwé eléyìí ti àbújókòó lórí ẹ̀yìn ilẹ̀ ẹ̀sìn tó sọ. látara kékeré Islam náà nígbà tọ́lọ́ ọba ti sọ ayé àkàlẹ̀ fáńdẹ́lẹ́gbẹ̀ àdìyọ́mọ́ ẹ̀sìn máa ń sọ lẹ́kùn ìdílẹ́kùn وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا onígbà tọ́lọ́ ọba bẹ̀rẹ̀ bí ẹni onímọ̀ bẹ́ẹ̀sì fún yín nígbà tó ń bẹ̀ẹ̀sì bẹ́ẹ̀sì kọ́ àyàfikò ti parí ìjẹ̀rà nìyẹn. gbogbo títí aláàbí pátá ẹ̀dú sàlàyé ẹ̀ ó sì ti wá ní kòkòrò ká sí fún títí àárọ̀ ìdáàbò sàlàyé ẹ̀ ó tún wa lára kó inú ẹ̀ tàbátí wá ní aláàlẹ ọlọ́run ní jẹ́ halal haram rẹ̀ ní jẹ́ haram ìyọnu lókun òun náà ní ọwọ́ apàdà fáwọn tó ń pè ní mùsùlùmí lọ́rọ̀ ojú ìyá àìgbọ́ ẹni àtẹ̀lẹ̀ láàrin lọ́sọ̀láyà ìpínlẹ̀ lórí ipò láti gbọ́ra wáyé ọlọ́run bá tẹ̀kẹ́ lò ohun tó jẹ́ ó ń pè ní bẹ́ẹ̀ òun náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà ọ̀gbọ̀n tààrà sálọ̀n sọ ìgbé nípa tó lè sá àtàrí pọ̀ ọlọ́run ní àrùn ìjà ìlú ọ̀wà àwọn àrùn ìdá nínú ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ ìbá ìdọ́gbọ́n àlàbà. ọlọ́run ti fẹ́ rí àwọn ọkùnrin ọ̀wà àwọn àrùn àwọn ni wọ́n dà kọ́kọ́ ẹni tó bá jọkùnrin ọgọ́dọ̀ mọ̀ fóun làgbà ńyàwó àti bí àgbà kódà bóbìnrin gbọ́jọ́ lọ́wọ́ èrè ọgọ́dọ̀ mọ̀ ipá láti lòun ń ṣe àti bí aláṣẹ. ó sì gbọ́dọ̀ gbà yí pé olùdánilẹ́kọ̀ọ́ lòun jẹ́ fúyàwó. lẹ́yìn olùkórè kò dání láyé ọmọ ìfọ́nà obìnrin kò ní lóyún. النبي صلى الله عليه وسلم أن لا يفلح قوم ولو أمرهم امرأة oníjèrè ìjọ yòówù tọ́lájá ni wọ́n ní ká lórí wọn lóbìnrin ni oníjèrè oníṣẹ́ tọ́lọ́run yóò jẹun ọ̀sọ̀ títì yẹn ọlọ́run wá ní ọkùnrin ló jẹ́ alákòóso lórí àwọn obìnrin bímọ ọ̀pọ̀lọpọ̀ wọn kò bá ẹ̀tọ́ fún ààrẹ báwọn pẹ̀lú àjùlọ tọ́lọ̀ máa ń fi fún apákan lórí apákan ọ̀dìmọ̀ àǹfààní ah, mi ni amúwá rèé àtìlẹ́wọ́ bá àwọn ọkùnrin máa máa ṣe wọn ò tí mo fún àwọn abala nígbà yìí àwọn tí fún àwọn ti mẹ́nu rà ọlọ́run á ń sọ sọ́ọ́ rẹ̀ ha ẹ wá rí obìnrin dáadáa kọ́ ni dáadọ́n àyẹ̀mọ̀tì àádọ́n ní ẹ̀dùn àṣìṣe àwọn ìlú ti wọn máa fún ọkọ wọn nítẹ̀lé wọ́n á máa tẹ̀ láti ọkọ wọn. gẹ́gẹ́ bá ti mọ̀ wípé àwọn ẹni márùn-ún òun náà ló fi lọ́dún ká tẹ̀lé ẹni àkọ́kọ́ òun náà ní àwọn àtàbára kan sàárà. ọ̀rọ̀ náà ń pẹ̀lú pé àfihàn ńlá àwọn àfihàn ọ̀rọ̀ tó ẹnì kejì ló fi tẹ́ ẹnì kẹta ni wà ó lè lámúrí bíǹkù àwọn aláṣẹ yìí àwọn aláṣẹ tó ń tadé àlámọ̀ rí táwọn olùmọ̀ náà tẹnu wọn. bẹ̀sì tẹ̀lé ó ní ṣe pẹ̀lú káwọn ẹ̀ gbọ́rọ̀ tọ́lọ́ lẹ́nu wọ́n gbọ́rọ̀ sáà lẹ́nu lẹ́nu. ẹni bá bọ̀ fún nítẹ̀lé òun náà lọ sí. ọlọ́run pàṣẹ ọ̀dọ̀ ọ̀rọ̀ tó ká ẹ̀là tààlódó ẹ̀là ìyá wọ́n fi wá ilé ní ẹ̀sán. ọlọ́run pàṣẹ ẹgbẹ́ gbọ́dọ̀ sí ẹni kẹ́ni àyàfi ọlọ́run ọba nìkan àti bẹ́ẹ̀ àti bàbá ń bẹ̀rẹ̀ máa ti ẹbí karùn-ún táwọn àtúntẹ̀ òun náà ní ọkọ ẹ̀sìn ní gómìnà láti kọ́kọ́ nítẹ̀lé nígbà tó kọ́ bá ti ń pàṣẹ dáadáa ìjọba àlejò sọlọ ọlọ́run àlùsọ́lá ó sì fi òde fún ìpèsè ń lọ sọ àádọ́ ìmọ̀ àrùn ìtẹ̀lé yẹn kọ́ ọ wà níbi dáadáa a lè sọ pé ááyà yìí tààbá ti mójú lórí ní oṣù mọ́. Lórí gbogbo nǹkan dáhùn aṣọ nípa orin ọ̀rọ̀ ìtẹ̀lé náà Ọ̀rọ̀ ìtẹ̀lé ni. Tààbá mójú báwọn wọ̀nyí. Táà ṣe bẹ́ẹ̀ sì ṣe ní ká ṣe èyí tó súnmọ́ ní kí nǹkan yẹn má pàtàkọ. Kí ìṣòro tá ní ká ní ìlẹ́sùn Nàìjíríà ẹni wàhálà láàrin lọ́kọ ó ti mọ́kọ́ má wáyé èyí tó jẹ ẹ̀rí lẹ̀ tó kò ní wáyé tọ́lẹ́ tó kò sí yẹn ẹni tó kọ̀ wá ní àtọ́kọ̀ àti ìyàwó. níbẹ̀rẹ̀ agbọ́dọ̀ lọ yí wa wípé ìfẹ́rẹ́ ni ìfẹ́kù lọ́yẹ wá níbẹ̀ wo sì lè fi lẹ́ fífẹ́rẹ́ ni. mo wá sọ wípé bíbọ́ ní ti olóòtú bá ti wáyé báyìí ajá ti fáwọn aláàfin àtọ́ bó ti ẹ̀ ká sọ ní. sábà wo ló tẹ́lá tààlé طريقة تعلمه للتعلمه كلا تقول لك أن تعلم في هذا تعلمه لا تقول لي كلا كلا ينفتح أطلعي ọ̀pọ̀lọpọ̀ wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ wọ́n ń wá ìmọ̀ wọ́n ń fi gbìyànjú wọ́n طرائقه وسع وسع ẹ̀dá ọba dẹ̀ sí etí ọ̀nà ẹ̀dá ọ̀yẹ́ tó ṣe kí ni ó fi wá nǹkan kò ní rí. àgbọ̀lì tí wọ́n ṣe ni wọ́n ti máa ń ṣe kó lè là sí bí ṣe rí àti ni wọ́n ti máa ń ṣe wọ́n ní bí ẹlẹ́dàá ṣe ní káṣe kó lè rí bí ti máa rí. ìpínlẹ̀ òun ti láàrin lọ́kọláyà láì kí ojú ọba tutù kọ́rọ̀ wọ́n. ẹni gbàtọ́ lọ́wọ́ bá ń sọ nípa ìṣẹ̀lẹ̀ rìn.

ọlọ́wọ́n ọ̀sán nípa àwọn ọkùnrin náà lábẹ́ àwọn ọ̀sán lọ́fẹ́ rẹ̀ tí ó ló tún gbàgbọ́ yí lọ́fẹ̀ẹ́ díẹ̀ ní àwọn ọ̀sán ìwúrẹ́ àdìmọ́fẹ́ fi ọ náà ní gbogbo àlàyé tó sọ láti rẹ̀ tó tó gbọ́ yí ọwọ́ ajá ti tẹ̀ yẹ kí wa ọlọ́run rí káfẹ́ nìkan lọ sílẹ̀ tó mi ní àwọn tó tuntun àzùwájá lè tẹ̀ sùúrù ilẹ̀ ìhà ọ̀sán ìyàwó kùnrin láàrin ìyẹn ìyàwó yìí náà máa kẹ́sì lè máa lọ fara kalẹ̀ sọ́dọ̀ wọn. Ẹ̀ríkì tí wọn ọba ti lò sí ọlọ́run ọba nínú ilé yẹn ti fara kalẹ̀ ní ìṣẹ̀lẹ̀ o. Àwọn ọjà àlàyé yẹn kó wọ́wọ́ tẹ̀sán wọ́wọ́. Ọlọ́run ti sáàrin ìfẹ́ àtàánú. Ìnà ìdáyìí àyà ti lè fọ́ orí yẹ tàfẹ́ sọ̀rọ̀ yìí. Àrísà nìyẹn ti tọ́lọ̀ mọ̀kọ́ lẹ́tọ̀ọ́ fíṣọ̀tù lódodo. Tí tẹ̀ fáwọn tó bá wọn lọ ìfarakálẹ̀ yìí kò sí owó lè fi rọrùn níbi ká má ti fa ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala. tó bá ti wá di pé ló sí àwọn tẹ́lẹ̀ táwa ti kọ ìlànà yìí ọ̀nà ẹbí tó lè tọ̀wọ́lé òun náà ni wọ́n pè ẹlòfin rọ̀ ẹlòfin rọ̀ ọyọ tó kú ó ń gbéni láàrin lọ́kàn láyà nípa lérò pé ọjọ́ ọ̀kan balẹ̀ ló sì parí kejì ọ̀nà ti tú wà. torí tá a bá mọ wọn ti gba àwọn ìfàsísẹ́lá gbàálẹ̀ làájọ. tá a bá tún bọ̀ fún fa ajá tuntun kò ní pé màmá. ajá ti lè rọ́ọ̀dù tuntun. nínú ọ̀nà tí wọ́n ti láti lè ṣẹlẹ̀ tí òbí mi tún sákàtì lọ láàrin lọ́kàn láyà ìdílé wọn bẹ̀rọ̀ ní nǹkan tó náà ti lẹ́tọ̀ ọkùnrin tó nípa wọn kó lè fẹ́ ìyàwó ẹ̀yọ̀ kan lọ. ẹ̀rí fáwọn ọ̀dọ́ ti fáwọn kẹ̀kọ́ máa tó àwọn ẹlẹ́kùn fi hàn nìkan mọ̀tìná mọ̀tìlẹ́sẹ̀ rọrùnà. òbí tó bá tún máa ń rí ẹ̀yìn ọkùnrin fẹ́ ìyàtọ̀ fẹ́ ni fẹ́ ní kùnìkù ما إمامنا اسم يا أداء الاسم أما قصد أن خفتم ألا تعدلوا فواحدا فلا تنطيع فأن يصفاتك في طريق الجماعة إذا العملية أي الذي تذكر عمول لما هو اللي قرأوا كريت السمارة العجل السمارة دي هي قصة لما أرى مسلمين على لا يجوز كمية على لا يجوز كمتع على لا يجوز كمالي لا يمالي mọ̀ àlejò sọ́lọ́ lọ́ọ̀bù àlọ́ àlùfẹ́lá àwọn ìfẹ́ wọn láǹfààní àti ìfẹ́ náà lọ. ẹ wá rí ìgbẹ́tọ́ náà wọn bá ti lẹ́sọ̀ yìí. bẹ́ẹ̀ pé kò sí ohun tí ó wá sí ìfẹ̀kúnlẹ̀ lọ sákàtì yẹn náà yẹn wáyé. tí wọ́n bá ti wá sí i pé ìfarakalẹ̀ yìí ò ní wáyé ọ̀nà tí ó gbà wá kí máa ń gbà ó tẹ̀lẹ̀ látara ọgbọ́n pè ní láàrin ìyàwó yìí. nígbà táwọn obìnrin sẹ́yìn ọba kọ́ lọ́dọ̀ yìí èèyàn máa fẹ́ bí nàá láti orí ọbẹ̀ òde ègbò ọjọ́ yìí wọ́n ní òde ègbò. owó ìròyìn ọlọ́run ọba kò á lè bu ọ̀tá ìgbọ́n tó ti jẹ́ ìròyìn ọlọ́run ká lè fi rinlẹ̀ fún ìfọ́nrán nẹ́bí sọ́nà ọlọ́run àyọ̀ àyọ̀ sálá ó fi rinlẹ̀ fọ́lọ́run lẹ́yìn tí tọ́ lẹ́sọ̀ tọ́lọ̀. Ẹ bá obìnrin ń jẹ́ nílà ẹ̀, ẹni rí èkó bọ́lẹ̀ láti rí tẹ̀lẹ̀ kù lórí pé ọkọ̀ ẹ̀fẹ́ àwọn èrè. Ìfẹ́ ẹ ká tẹ́lẹ̀ ìjọ káàkiri rẹ̀ náà lórí òsì. Tàbí wọ́n fi orin lò sí òní pé ṣé ni wọ́n wá tó kù lórí mọ́lẹ̀ ìlànà kí ni fún fẹ́ mọ̀ ọlọ́run àwọn àjò ní owó tọ́tọ́ ọlọ́run ọ̀rọ̀ àlè nítorí pé lẹ́yìn tàbí àti ìlú ìfẹ́ òwò tẹ̀lé àwọn ìgbà sí i ọ̀ ìfẹ́ ni tó dà sí i rẹ̀ ọlọ́run gbọ́ ṣùgbọ́n sábà àrùn lẹ́yìn tàbí àtàwọn àìnà gbígbọ́ ọ̀yọ̀ tàbí ìgbà ọlọ́run fi rí bíbí ọ̀yọ̀ tàbí ìgbà. àlè ìtọ́lọ́ ọlọ́pàá ọ̀rọ̀ ìyọ̀

ọlọ́run ju bíi ẹ̀ka lọ. Òun tọ́lọ̀ wọn bá ń jẹ fáwọn onígbàgbọ́ òdodo yìí pé èyí pé káwọn onígbàgbọ́ òdodo kò sínú àárọ̀. Owó méjì ni wá lọ́dọ̀ ọkùnrin. alákọ̀ọ́kọ́ nù wọn òun náà ní ọ̀rẹ́ á kò ilé ẹni tó tẹ̀lé àtẹ bàbá níbi ìyá òsè tí ni bàbá òsè kó kọ sí wọn ẹni tí òun náà ní àtẹ yóò di bẹ̀yìn òun àlẹ́bí rẹ̀ tó kù sábà bí ẹ̀rẹ̀ ẹni tí òun ló la èèyàn ọmọ rẹ̀ púpọ̀ nípa ẹni ìbàdàn kan wà nílẹ̀ ẹ̀sùn dání káwa lọ wọ́n ti lè láì ànàlá. Ìyáwó àtọ̀ pé tó ní kíyàwó òun ni, ó ń yàwó rẹ̀ lẹ́yìn tó ní kí ni. Ilé náà fi ọkọ̀ lọ́wọ́ tàbá ọ̀sàlá. Aláàmù màá ní kí èèyàn kò sí sí ìyàwó ìyàn lọ́wọ́. Tọ́ba ọkọ̀ lọ́wọ́ tó tù sáláyà, Allah ìsàlù màálì, Allah ìsàlù màálì, nítorí ẹ̀ náà máa tù, ẹ́ ọmọ àti kíyàwó òun. Àìlówó lára lọ́ba mi ọkùnrin tí ọ̀bá lówó lára. Ilé àwọn ọkùnrin tí wọ́n tí àwọn ọ̀tá àgbẹ̀ ìjà ń gòyè náà ó lóyún lára ni ó. Ó lóyún lára ó. Ó kó gbogbo ẹ̀kọ́ tó kú gbogbo ẹ̀ lẹ́yẹ̀dẹ́yẹ̀dẹ́ ní. Àlùmọ́dé kọ́tà gbé ogún wa lóṣù nígbà bá tilẹ̀. Àìlówó lára ló fa ibẹ̀ ìyá mi kiri ẹlẹ́rìí mi yọ bàbá lọ́rí kí ẹ̀rì ìmọ̀ ogun ọ̀bẹ rẹ̀ inú jẹ́ wọn ká náà kẹ́ yá láti láàrin ẹja fẹ́ tó bẹ́ẹ̀ àwọn kẹ́ àwọn yẹn tí wọ́n pé kó orí mi sí sí sí gbogbo oró rẹ̀. Hmm, ọ̀gá kò gbogbo sí yẹn ọ̀rọ̀ ìjọ ilé tó ẹ̀rí ẹwà ní owó gàrí tí lè máa tẹ̀wà á sọ fún òfẹ́ tó wú ìwọ́n ìbàlẹ̀ ní ìjọba rí pínú ilé ní ilé ìdí ìtàkìkú èèyàn gbọ́dọ̀ máa múra èyí ṣe èèyàn máa wò ọ̀dọ́dọ́ ọ̀nà wọ́n ti fẹ́ àtúntò tọ̀lẹ́ ní jáde tí wọ́n ní lọ́dẹ́ èèyàn ti fẹ́ wọ́n bèrè nìyẹn àti wá kò bẹ́ẹ̀ tó ọkùnrin tó wú ẹ̀sìn ni ṣùgbọ́n kò gbọdọ̀ láti ìlú. ìwé ìwé ìbá ọlọ́run fi inú sí i. látọ̀ láti ní kí nígbà tó fẹ́ ká sí sí ilé kú bẹ́ẹ̀ mọ́ ẹ. ọmọ arúgbó kàdàkà ti lórí wájú ìlú. torí wọn lé àlọ́ fún ẹ ẹ̀yìn kò lè gbé bàjẹ́ ìwà àbòrò tó bá lọ. kí ni wọ́n lọ fa láfẹ́ wọ́n sí? ìlú ọdún tó tọ́lá mẹ́fà lábẹ́ ó ọ̀yẹ̀ káyé sí ìkàndínkù nínú àwọn àyàn àràbọ́sì mọ̀ àpẹta ọ̀wọ́n lọ́lọ́sẹ̀ ń sọ lẹ́fẹ́ wà wà ní sùúrù sí ìjà ní túbá ní ibi afẹ́wó yẹn lẹ́yìn náà ti sì bọ́ à ah, kílé tó ṣe sùúrù kò fi túbá ní ibi afẹ́wó ọwọ́ àwọn ọdẹ tẹ̀ wọ́n làwọn ajé wa ń sáré káàkiri. ẹ wá lójú yẹn rẹ lóbìnrin bá ní ẹ lóbìnrin àbájú nínú nǹkan tí wọn máa ń kó ẹ̀yìn obìnrin wọn náà ṣe àwọn ìyá wa kẹ̀kẹ́ lára ẹ àwọn kẹ́kẹ́ jó à ah, wọn máa fi gbọ́ bẹ̀ lẹ́nu rẹ̀ mọ́. tí wọ́n bá tó sàmì ìtọ́lù wà fúnlá tí wọ́n àkọ́rọ̀ wọn lórí rẹ̀ sí dáadáa ni wọ́n ṣe. lẹ́yìn náà ni wípé tí èrè bá ti dáadáa làwọn ìyá yìí ṣe pẹ̀lú tí wọ́n tí ń bá ti rú àwọn tó wọ́n tó wáyé nígbàkan ìkọlá tí wọ́n tẹ̀lé àjò tí wọ́n lọ sógun tó ti gbé ìyàwó àyíká òun gbé wọn lọ wọn rẹ̀ ti gbé wọn ti di orí nǹkan ẹ̀dùn wọn wọ́n ti lọ ìdìnnà ẹ̀kọ́ tó ń tó sọ̀tọ̀ wá ìwé màá tọ́ àwọn ló padà rí wọn wọ́n ti fi mọ̀ wọn kọ́lá ìjáàbò tẹ́lẹ̀ wọ́n fi wọn sẹ́yìn lórí pé àwọn mọ̀lẹ́kìkì wọ́n sọ̀rọ̀ lórí fásitì ìyàwó àyíká rọ̀jọ̀ lọ́rùn sọ̀rọ̀ àyíká ìyá wa nìta àwọn ìpàtẹ o ó sì ti ó ti wà ní òfin àti títí ayérayé títí ẹni yóò sọ pé kí wa nìta láfẹ́ o ìṣeré ló sọ. nígbà tí tẹ̀lé yẹn tẹ̀lé tọrọ lágbára obìnrin tẹ́ máa ń dúró tó ti lọ bá ju owó ọjọ́ rẹ̀ tó bá ti fi ọwọ́ àfi ọ̀rẹ́ mi fẹ́ tó ti jogún rẹ̀ lọ kí lọ́ọ́ sọ. àdébísọ́ lọ́wọ́ àìsàn la wọ́n lọ bá yàrá ọ̀sẹ̀ yẹn ìṣèjà rẹ̀. رضي الله تعالى عنها كنا جواعيك رضي الله تعالى عنها أو كانت يقول لي يكي يقول لك تاوالي àwọn tó máa ń wọ̀ ojú lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run nípa ikú òṣìṣẹ́ ọlọ́run wọ́n lè fi àwọn gbogbo ìyàwó wọn nífẹ̀ẹ́ ọ. táwọn ọjọ́ máa ń wọ̀ táwọn ọjọ́ máa díje dáadáa lọ́sọ̀ àlẹ́sì fọ́lọ́wọ́ àrùsọ́lá pé àwọn afẹ́yà lò. ẹ má gbàgbé o ìfẹ́ àwọn afẹ́yà lò yìí àwọn ọlọ́run ọba tí wọ́n kọ́ àti àmẹ́lì sọ́lọ́ ọlọ́run àti ọ̀sánlá ní ìfọ́nkì sálárì sàmọ́wà lẹ́yìn ìgbà tí wọ́n fi tẹ́lẹ̀ ìwọ̀n àrí sàtẹ́lẹ̀. àlejò sọ́lọ́ wà sára wá lọ dé níbẹ̀ tó ọ̀rọ̀ tó débẹ̀ ẹ̀yìn náà lè sọ pé ẹ̀gbọ́n kẹ̀kẹ́ wọn. kí lọ fẹ́ sọ nípa àyíká? Ah! ìyá wa fẹ́ náà ní mi mọ̀ kẹ̀kẹ́ nípa àyíká ju èyí lọ ẹgbọ́rọ̀ rẹ̀. tọ́lá jẹ́ ìgbà ẹnì nígbà tí lọ́ọ́ fi wáǹjì lọ òun lọ́kadà délẹ̀ gbogbo àwọn èèyàn sọ ìgbé lágbájá lè ṣe tàbẹ̀dù lè ṣe kíní kan ṣe nítorí tó fi lè lọ. ìkànnìyà ọ̀rọ̀ yìí rẹ̀ tó wà sí àwọn àìsàn táwọn ilé ẹ̀sìn kí ni. ní àwọn ọ̀gá ìgbéga ìgbé ẹni tó sì lẹ́sìn sí ti ń tọ́jú ọlọ́ọ̀ ti pọ̀ jù tó sì tẹ̀wọ́ ọlọ́ọ̀ kò sí láàrin ara ẹ máa tó tó bèrè ọba tí ọba tó ọdún rẹ̀ lò. sàbábà wọn fẹ́ wọ ìpàdé ẹ̀yà wa àwọn yìí ṣàwọn jẹ ọba ọ̀tàlá àni máa fi sọ̀rọ̀ pé táwọn yóò jó wú. ẹ̀rí ìṣẹ̀lẹ̀ wọn pẹ̀lú ìyàwó ìṣùwọ̀n ìlú ìyá bí kùn hárì fóònù lè mú sọ̀rọ̀ ẹni ló fi àwọn ìṣòro níyà yìí nígbà tí wọ́n fún wa lẹ́rú. wọ́n wá sí fún kẹ́lú àwọn sàhábà ìyá apá wa káàdì ìṣòro ẹ̀sìn ìṣàmọ́ àwọn ọmọ tó lọ sí. ara wọn ni wọ́n wá sọ fún àfa àwọn àlẹ́ wípé ọ̀pọ̀ iye owó tí ó gbà. Ẹ̀rọ wípé rìn ẹrú abájẹ́jú oníṣi àwọn onílé láàpù náà máa sọ wípé a ní ìkan bẹ́ẹ̀ ń pè ní kí ni ọ àlùmùkáàdá ẹni tá a ti kọ̀wé rẹ̀ pé tọ́ bá ti ọmọlúwàbí oye báyìí ló kó wa. Àlùmùdá bárò rẹ̀ òun ẹni tó ṣe fọ́ọ̀gà rẹ̀ sọ fún wípé tí wọ́n bá ti kú náà gbàrà báyìí yóò. ni wọ́n bá àtún jẹ. Òun lè tó fẹ́ pé apákan rẹ̀ rú apákan rẹ̀ ọmọlúwàbí. Ìyàwó ti wẹ̀ ìyà, àwọn kékeré wá lọ sọ fẹ́mi tí wọ́n fún wọn fún jọ yẹn. Ní àwọn fún wọn lẹ́rú. Ẹni wọ́n á fún wọn fún wọn sọ fún pé mo fẹ́ kọ sọ yìí gbà ní ìkú ìlàkẹ́rẹ̀. Ẹni wọ́n á gbà Wọ́n á lọ bá àdìsọ́ lọ́wọ́ àtàlá láti sọ̀rọ̀ náà torí bíi sallallahu alaihi wasallam yóò rí jùwẹ̀ríyà lórí ìwà jùwẹ̀ríyà ọlọ́run fún wa lẹ́wà ha ọkàn ní kọ́ ìyá ìfilẹ̀ wá sí tó ṣùgbọ́n bá àjẹjì kan lọ́ra ń tún ọ òun ti sọ fẹ́ ní kí wọ́n pín wọn fún títí ìlú ní ọgbà ó sì ti sọ ìlú orí wọn ti sọ létí àníbi sọlọ lọ́la tán lọ́wọ́ àtẹ̀lé tó dà ẹ bá wá rẹ́ni tó ọba rẹ́ni tó lórí ju lọ fọ́ ọba títa lónìí èmi náà ní bí ọ̀rọ̀ ìwọ̀ ẹ̀rí ìyá tí wọ́n fi fi ìyàwó àjẹ́bí ìyẹn ọlọ́gbọ́n àyọ̀kọ́lá ẹ̀rí. látara bẹ́ẹ̀ báyìí àwọn fámìlì wọn tí wọ́n kó lẹ́rọ ń fẹ́ jù wọn kálukú náà wọn sàhárà wa kálukú wọn lẹ̀ lórí rẹ̀ láyé àti àjẹjọ ẹ̀rọ àdìgbìlà ẹ̀rọ àlọ́wọ́ sí àwọn àyíká tí wọ́n ti láwọn eré ti pé ṣèkéṣe pé àdéhùn tó lọ́nà àtàlà ó ti fẹ́yà yìí. ẹ mọ̀rọ̀ dáadáa fún ọ̀sán wọ́n nínú àwọn ẹni tí kì í fi ìbùkún rẹ̀ sálùbáríkà rẹ̀ sójú ìbùkún rẹ̀ ní ìwà ìrìnà. ọjọ́ ọmọlúwàbí báyìí gbóòórùn àwọn fámìlì rẹ̀ náà ti di ọmọ láti látara rẹ̀ wọ́n ti fi ọgọ́rùn-ún ló ta. tó wú lélẹ́rù ẹ̀yin dẹ́ máa ọ̀rọ̀ owú ọ̀rọ̀ àwọn tí ọ̀kan náà yàwó àlẹ́bí tí wọ́n tó ní bá ní ọlọ́dọ̀ òdòdó orí kí wọ́n ná akọrin dáadáa. òmìnira tí wọ́n ta wọ́n ń ta àwọn míì dáadáa ẹnìkan wá sí oúnjẹ wá fún wọn nínú àwò lẹ́ni tó wà nílé rẹ̀ yẹn ti la àwò yẹn mọ́lẹ̀ nìyẹn ìjọba wa àkọ́kún àwò okòókò ọgbà àwò ìsì ìlú lọ́wọ́ ẹ̀ wá ní wọn lọ sí fún ẹni tó gbóúnjẹ wá tí wọ́n fáwọn rẹ̀ yẹn ẹ̀rí káńtàlá àkọ́kọ́ rẹ̀ ló tó fi rẹ̀ ló tó wá dé lọ bóbìnrin ọ̀bá ti owó ọdún odò òní nínú àwọn kẹtọ́ tẹ̀lẹ̀ lọ́ọ̀dà níbi sọ́lọ́ mọ́ àlejò àlùsọ́lá òun náà màtó ní dọ́gàn owó kẹrẹ tó lè fi àwọn àárín ta tí wọ́n ti pẹ̀lú sáúdà ẹ̀rọ ní sáúdà ni wọ́n ti ti fún wọn tó wọ́n rí sí àgàràgàrà wọn àlùsọ́lá wọ́n fẹ́ dàbí pé wọ́n fẹ́

omi ìtọ́lì tó ti pé ó lè tó náà ni a ti dúró nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀sẹ̀ àjẹbí sọ́rọ̀ àtẹ́lá ẹ̀ máa fi ń tẹ̀lé tẹ́lá tó ń. wọ́n nígbà tí wọ́n àdìgbà tí wọ́n ti jáde láyé wọ́n ní pẹ̀lú àyíká رضي الله تعالى عنها وأرضاها ẹ̀sìn ní wípé ó lè ní ọ̀rá jowó nínú ọpọlọ lẹ́yìn kò sí lọ ìfẹ́ ẹlú ló ń tìyàn ìfẹ́ ẹlú ló ń tìyàn kí ẹni tó ti yẹn. wọ́n lù àwọn fẹ́ jáde láyé wọ́n á rẹ́ni sí àyíká rọ́jò ọlọ́run tẹ̀lé àyíká. ìpè ìrẹ́ ìyàwó àjẹbí ẹ̀ fún gbèsè láàrin wa àtàwọn àtàwọn jọ ìyàwó fàǹdẹ́bí oríṣi ìtàjú ṣẹlẹ̀ láàrin wa o wọn nígbà tó ń mọ àbíbà tí wọn fẹ́ jáde láàrin ìyá ọ̀rọ̀ ńlá bíntu adéfìyà rọjò mọ́rùn dára àǹtà wà á zọ́ra oríṣi ìṣẹ̀lẹ̀ láàrin wa o ṣùgbọ́n ọ̀gá ọ̀rọ̀ wọn kò ní ìrọ̀lẹ́ tọ́jà nìyẹn àwọn ẹni ilé ọlọ́run ti forí sí wọn àtẹ̀mí àti ẹ́ ọlọ́run ó forí ti wá mọ́ọ́ká yẹn ìdáyìí àwọn nǹkan tó ti wáyé yẹn ìyàwó àyíkálá àwọn adáwọn ọmọ àdìbà lóhùn yìí pé ìdáfàrà ọlọ́run lẹ́kẹ̀dá àríkà tó là gbogbo ìbára ọlọ́run ó forí ẹ̀jẹ̀ ọ̀ tí ó sì mójú kò wàhálà láti ní ìdáyìí ọlọ́run ó sì là ó pọ̀ ní gbogbo lọ́ba jáde sí pẹ́ wọ́n lẹ́yìn ìgbà yẹn ó mọ àdìbà táwọn akọ́kọ́ àríkà ọ̀rọ̀ ìgbésàlásìní sàrẹ̀kìlá ó sì tó nínú pẹ̀lú ọ̀rọ̀ sọ́sọ́ ìgbóni ọ̀rọ̀ sọ́sọ́ ní pẹ́ǹsì ọlọ́wọ́ ọmọ àti màbínú tó lọ wá mẹ́rin tí ó ń lè sáyá ó ti sọ̀rọ̀ àyẹ̀kù bẹ́ẹ̀ àyẹ̀kù àìsàkọ́wà gbogbo àwọn obìnrin tá à ń gbọ́ wa ká jowú nínú èyí tá a pè lórí láburú tá a máa ń ṣe tá à ń tá a máa tata ara wa jẹ́ tá a sọ̀rọ̀ ara wa láì dáa tá a tẹ̀ra wa ń tùta kò sínú làbẹ̀ fún un. ọ̀dà ànábì sọ́lọ́ àtàlà ilé rẹ̀ tá a máa fi ń sọ̀rọ̀ náà la gbé wàtà fún wa yìí. mo ń sọ fún ayé wa ẹ bá ti ṣe ń lọ́sọ̀wọ́ àwọn ènìyàn bẹ̀ ní àwọn àdéhàdì àìsèmíláàdì tí wọ́n tún jẹ́ ọ̀mà àti náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti forí sí wọn wọ́n ti fi àwọn dáadáa tó pọ̀ táwọn ò bá wọn àbá máa fi ìtẹ́jú títẹ́jú àwọn àti dáadáa wọ́n ti ké tó ti bọ̀ àti ti ìyàmọ́lẹ̀ gbọ́dọ̀ á fẹ́ wá forí ìkọ́tọ́ sí àrọ̀ torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa ẹ má jẹ́ àgbàdo ọ̀rọ̀ ọlọ́run bá ń mẹ́rin tó ọ̀sán àfẹ́ wọn rọ́ sí ibi wọ́n ní àyìnbá ẹni bá ń káyà yóò di dúró níwájú ẹlẹ́dàá rẹ̀ tó wá pọ̀ fún ẹ̀mí nípa ìfẹ́ ẹni ọ̀la ìfẹ́ ló ní gbé wípé mo fẹ́ máa ń sìn yàn ọ̀la ìfẹ́ mo bá tẹ̀ sí gbọ́n rẹ lọ́dọ̀ rẹ báyìí ló máa ń sìn yín àti ló gbé wípé fún yàn ni èyí tẹ máa ń tò ní ẹ̀rọ àwọn àti ẹ̀fẹ́ wọn ìgbé ní ìkejì ìfẹ́ta àtàtà ti fẹ́ tó tó lẹ́yìn ní alákọ̀ọ́kọ́ ìlú sọ kọ́kọ́ náà kí kejì ọ̀sọ́ ìkejì gan ní òmùra ó lè jẹ́ kẹta. omi ìtọ́jọ́ ìgbẹ́ máa lọ ibi tẹ́lá bẹ̀ sí àwọn olókùn kan tó bá sì wù mí aláìní ẹni tó bá páyà olókùn máa tún níwájú ẹlẹ́dà nínú àwọn tí máa ń fa mùsùlùmí láti sọ̀rọ̀ bí ya láti bí obìnrin àwọn ẹ̀yẹ ìtura àti màá ń da amẹ́ríkà fẹ́. eré àgbékà rẹ̀ kò tún dáwò àwò lọ́pọ̀lọpọ̀ ní gbogbo òfin lójijì. sẹ́yìn tó àwọn Yorùbá wọ́n ní ọ̀rùn kan bá fi dúró fẹ́ kí ló ṣe ẹ̀rẹ́ ní owó lọ owó rẹ̀ kẹ́yìn náà. ọmọ àwọn bàbá sàánù ọ̀tá alágbẹ́jẹ́ rẹ̀ dá sí òfin nínú òfin ẹ̀ tó ó pọ̀ fún wa ẹ̀rọ láti òfin rẹ̀ má ṣe wá mẹ́ má ṣe wá lórí nípa abẹ́ àkókòdò fálẹ̀ ìyẹ́sìn ọlọ́run ní wọlé àtẹ́ǹtì olùmọ̀ ìṣòríkà àkókòdò kọ́ọ̀sì kan hàtà yorùbá tí wọ́n á fi nígbàgbọ́ wọlé àmọ́tò mọ̀ nínú ẹ̀rọ nínú ìṣòríkà ẹ̀rẹ́ ni tó jẹ́rú tó lẹ̀ nígbàgbọ́ sọ́lọ́run ó lórí tọ̀sẹ̀ mọ́ kọjá bí ọ̀sẹ̀ kọ́lẹ̀ ti wòye ẹni ìyàjẹ́ ọ̀ ẹni ìtọ́jú ẹ̀fẹ́ fẹ́ ọ̀ sọ́kù bá kọ́ máa ya ọgọ́rùn-ún méjì àti mọ́kànlẹ́ ní ogún lóòótọ́ àwọn afárá jẹ́ yọ ayé pé a yọ áyà karùn-ún mọ́rídà kó nù rẹ̀ lórí pé tẹ̀lé àtọ́pá ní sẹ́ńtà kàdá bí àkọrin yó bóyá jù ní àbí torí yó wọ́n rà á yọ kó fẹ́ mọ́ lọ́rọ̀ mẹ́ọ̀ áyà karùn-ún àdúrọ́gbọ́n kan sáré kìí bá wọn rí ìtajú ti sọ. Sọ̀rọ̀ ìṣẹ̀fọ́ làwọn náà. Ìta àlìkìta ìyá ìyàwó ìṣẹ́jọ́. Ọ̀sẹ̀fọ́ lòun náà. Ṣé bá àwọn ọkọ yóò ọ̀sẹ̀fọ́ lọ? Tọ́lú wọn sọ pé mẹ́ta lọ́sàn. Ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ òbí mọ́ àlejò òbí wọn àwọn sọ wípé Jésù ni ọ̀rọ̀ náà. Àhẹ́ríkà, wọn kò fà á onídàájọ́ gbogbo àwọn ẹni tó jẹ́ ẹni tí ń pàtà ọ́ sí sáfẹ́ kọ́ọ̀tù sí ní wọn ẹ̀kọ́ wà nípa sí ìlúgbé káàdì ìfọ́nà náà àtọ́lá ń yóò ìpè lẹ́yìn ìgbà tí àlámọ̀ ọ̀dẹ́ sì yìí ti dé tẹ́nìkan lè tó ayọjú fúnkẹ́ tó ní jù kan lò àbóníkọ́ yóò kan lò tó ní kú báyìí láwọn ní ọlọ́run nílẹ̀ làwọn àfáìsì ti fà á yọ pé torí bẹ́ẹ̀ ìwọ́n tó bá lọ́rẹ̀ mẹ́rẹ́ tí àwọn ẹlẹ́sìn kejì nítorí òṣèlú tó ń lọ tó ń ṣe lọ́fà fún ọ máa fi lọ bá ti lọ sọ́ra rẹ sínú òṣèlú kò sí ohun tí ń jẹ́ àjọ aláwọ̀ mọ́ ọ. àjọ aláwọ̀ kò sí nǹkan pé bẹ́ẹ̀ mọ́ ọ pé ẹni tí wọn máa fi tẹ́lẹ̀ fún ọ̀hún ni àwọn onígbàgbọ́ tó bá tó olóṣèlú wàá yọ̀rọ̀ padà. tó nípa alábi ẹbí yóò mú bọ́ọ̀dù tó pèrè ń jù àbúkùrẹ̀ ń parí yó lẹ́yìn bàtà lámọ́ rẹ̀ ti dìde tọ́dún ikú yọ̀wọ̀ ní ọlọ́run adájọ́ àwọn kàkàkà bí ààrẹ ìpèlè wọn wọn ìtẹ́lẹ̀ ti tèjì níkù mi ni wọn àti kó ojú ní ìdọ́gba àti àtúntò ìlú ìjọba parí ẹnu ní ìkọ́ ní ìtìjú jẹ́ ó ń jẹ́ àbìlọ́ wọn àgbẹ̀ láti ìdàgbà ọdún ìgbàjọba ti dìtẹ́mbà ó lè ní kọ́lá ní kò wù kọ́lá kọ́lá ní àlọ́ àti wọn ìwọ̀n ìjẹmọ́rí. Ọlá ìwé tẹ́lẹ̀kìtì, a máa tọ́ sàdáǹkà àlejò sí sọ́tùwà láti jáǹdẹ̀ tọ́wá yóò kọ Jésù kan. Tí wọ́n sà ní kí ló ń kọ Jésù, ọmọ sàtà ìbẹ̀rẹ̀ ẹkú lọ́la nínú. Bí wọ́n ṣe pé ìlú wa kò lè rẹ wá, bá a bá ṣe pé ìlú wọn yóò rẹ̀ wọ́n, bẹ́ẹ̀ náà làdó àwọn rẹ̀. Tọ́wá sàdọ̀ àbúwá yóò mú lọ́rẹ̀ làwa. Wọ́n á sàdọ̀ àbúwá, ọ̀lẹ̀ mú wọn, torí pé ọ̀tá rẹ̀ lọ. Tó nípa bẹ́ẹ̀. Ọlọ́run wa lọ balẹ̀ alẹ́ fáwọn bàkàtàríà. Ṣùgbọ́n máa fún wa ní àwọn ọ̀rọ̀ àwọn ìdájú méjì kan káàkiri ẹ̀rọ. Mi ní káàrí ìkù lórí rẹ̀ kan lẹ́nu wájú nípa àwọn afárò àtàdáyà yálà táwọn sọ́ọ̀tù nàìjíríà yẹn sọ́lọ́ sọ yìí pé wọ́n ní mọ́ sọ́ọ̀lá ìgbìmọ̀ nàìjíríà mú tó ti tara ní nǹkan òdìbò ìyẹn náà máa ń lò lápò tí wọ́n lẹ́ẹ̀kẹ́ lè fẹ́ wọn. bóyá ní kan yó ìyẹn lẹ́nu bí wọ́n máa lọ fẹ́ bàjẹ́ a sọ yìí pé wọ́n ní yẹn lè fẹ́ kiri yó ní ìwọ ọ̀yà tí a jẹ ẹjẹ́ àjọ ìyá wọ́n ní wọ́n ti ń lèrè yìí ṣe ṣé mo sì ṣe ṣẹ́jú àti kan yó. Akáàjá jòrò ní bẹ́ẹ̀ni, a máa ti tẹ́wọ̀n. Gbàmọ́nà ìfàkìtì kó fá nígbà tá a balẹ̀ kó fá. Pẹ̀lú sáàlù náà di wà pọ̀. Ó ní sì wọ́n ní ṣàyẹ̀wò ẹ sọ̀rọ̀ yẹ yóò. Lánàá ká tó ṣe tó lù mú sí máa fi ṣẹ̀ṣẹ̀ rọ̀ ààrí àwọn obìnrin tí wọ́n gbà ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ kéré. Ìsáàmù ọ̀rẹ́ ìjà ti ṣàkọ́wà yìí. lọ́mọ lọ́sẹ̀ lóní ọ̀rẹ́ mi ṣe nínú àwọn obìnrin tí wọ́n fẹ́ ń kalẹ̀. Nígbà tí ìgbé yọ̀lẹ̀ kàmọ́ra tó mo tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀. Ẹ̀fẹ́ láyé àtijọ́ ní yàtọ̀. Tọ́ba sọ Ìgbọ́ báyìí ní ìsìn tọ́pàá jùlọ àwọn obìnrin wa àwọn ọmọ wa lóbìnrin tọ́lọ̀ òbí ní kẹ́sì yẹn sì lórí pé ọ̀tọ̀ ọlọ́wọ́ fẹ́ wọn ò sí ìwọlé ọkọ tí wọ́n ti lò nìkọ́ bóòlù yóò sì máa pọ̀ rẹpẹtẹ àwọn onígbà àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n sì tún wọ́n ṣàkọlọ́run nígbà yẹn wọ́n ló sì máa ń gbà ká padà dé ní sọ́ọ̀lá ìrìnlẹ̀ ìrọ̀rùn àwọn ọkọ̀ yóò ta fẹ́ àkọ̀wọ́lẹ̀ afọ́wà jáde wa ni bọ́ọ̀ bí ilẹ̀ wa ń padà ló wọ́n ká fẹ́ wọn náà ni nínú òdìfẹ́ sọ ni láyé rí fún àwọn mùsùlùmí wọn gbọ́dọ̀ jogún ọkọ̀ tọ́jọ́ mùsùlùmí o ọkọ̀ tọ́jọ́ mùsùlùmí náà gbọ́dọ̀ jogún wọn ṣùgbọ́n àwọn ìyàwó àwọn ti ló tọ́jọ́ ti ló ẹ̀tọ́ wọn jẹ́ wa ìbáwọn obìnrin ti wa ìwọ ni wọn fi lọ fẹ́ wọn káwọn ọmọ òkùnkùn máa ń gbé. tá a lẹ̀ ká bu irú sí ákàrà ìlú sí ìlú ìpínlẹ̀ ìlú pípa àlékù lórí ẹ̀. ọ̀rọ̀ kí ákàrù ákàrù sánú ẹ̀lẹ́tẹ̀sí ákùbánilọ àìsàn lè fi máa ń ṣe àfihàn ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ ọ̀rọ̀ kejì ni ọ̀rọ̀ tó dàbí wá ẹ ọ̀rọ̀ orí mọ́ ń sọ̀rọ̀ mọ́ ń sọ̀rọ̀ orí gbọ́nà orí ká bá sọ ṣẹlẹ̀bọ̀ yàtọ̀ sí ọ̀ṣẹ̀bọ̀ ń sápẹ́ sọ́dọ̀ sí ọ̀ṣẹ̀bọ̀ tó ń sápẹ́ mo ní ká ibi ní àwọn átàrò yìí wò dáadáa àbíwá ẹ wọ́n ń tẹ́lẹ̀ tó lẹ́yìn pa ọ̀jọ̀ lọ́pùtàlá wọn lọ fẹ́ yọ̀wò orí ìyá yẹn jù tó pẹ̀lẹ̀ lọ́mọlẹ́yìn àlejò mọ́ta ọmọlú wa kọ̀ wí ọkọ lẹ́tà ìtàn lẹ́kùn hà. ọyá kọ́lẹ̀ àbáwọn náà bá tún dá lẹ́tà padà pé mímọ̀ ṣé tó fi ní kọ́lẹ̀ àkàrà mò ní ní ìwọ̀n ní kí n fẹ́ jù ní. ẹ̀rù kọ̀ọ̀kan ilé ibi lẹ́à ọmọlú ní rárá má sì fi tọ́jú o. olùkọ́ fara mọ̀ ní kọ́ jù o wọ́n la ti ní kíkùtù àǹtò ààtò ìmú mi káàkiri ìṣù bẹ́rù ń bà ní kọ́má ti fáwọn aláṣẹ́wó lẹ́lẹ̀ ọ̀fẹ́ nù wọn àgbọ̀dọ̀ kọ́kọ́ náà wọn yẹn tí wọ́n ń sápẹ́ ṣé èèwọ̀ ṣé èèwọ̀ ni káwọn ti sùn lọ́dọ̀ tí wọ́n ń ṣe wọ́n ọ̀wá ni náà ló wù àtọ̀ má sáábà àyàgbẹ́ má sáábà adáná ẹgbẹ́ mẹ́fà láwẹ̀ aláṣẹ́wó nítorí bẹ́ẹ̀ asáró yẹn ìwọ̀n tó bá gbé wípé ọ̀fẹ́ lẹ̀ ọ̀fẹ́ ọ̀rìn yóò gbà wọ́n ní káwọn kan fẹ́ bọ́ ṣùgbọ́n wọ́n yọ ọ̀fẹ́ bọ́ ọ̀rìn yóò lẹ̀ ọ̀rá lọ lọ́fẹ́ máa rẹ́ sí àwọn orí ọ̀rọ̀ tí àwọn ilé ṣáájú orí fún ọ sọ̀rọ̀. lẹ́yìn náà ni pé àwọn nǹkan tó wà láwùjọ wa náà ó ń dé nǹkan tá a lè fi pàtí ìpín ara wa. àṣọ pé ìjọba ọba pẹ́ lẹ́tọ̀ọ́ àwájọ́ tó nílò takíngbà yìí tó ti dé wọlé ìrọ̀ ó ní ìdíwọlé ẹ̀rẹ́ àwọn Àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà ló ti já kájú bá lọ́dọ̀ lọ́dọ̀ tèjú àrẹ. Alẹ́ nìkan tó lórí ìbá náà gọ́fìnà tó ti tó ti lọ lọ́dọ̀ tèjú. Apàrí sì lórí gbogbo àwọn ààfin. Ibẹ̀ láwọn ọ̀yọ́ tèjú nígbà ẹ má ṣe àgbàgbé tí àwọn tó ń sáfẹ́ níyàwó rẹ̀ ilé rẹ̀ ti di àpòdà rẹ̀ wọ́n má fẹ̀rẹ̀ yẹn wá kúrò ní wàá pọ̀ nípa gbogbo àwọn tí wọ́n darí àwọn ààyè kọ̀ọ̀kan káàkiri níbi olókè ìdílé wọn. ṣé báwọn ẹni tó ń mú níyàwó ìtọ́jú ẹ̀sìn àníyà níbẹ̀ yìí kọ́ àwọn ọmọ fábílì padà sí sí ọ ẹ̀sìn àníyà ni orílẹ̀ kàkíyèsí àìwá ìjáde kúrò nílùú tẹ̀lé òfin ọlọ́run kí ẹ lọ fún ikú lẹ́sìn kí ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ kí ẹ máa rí kí ìṣẹ́jọ́ padà tó jáde lábẹ́rẹ́ rẹ̀. ṣé wọn pàdé mi sọ́lọ́ lọ àìsàn àdéhìí náà kò kọ́ ló gbé jáde lọ sàkéjì rẹ̀ ètò tó ń tẹ̀lé lọ sẹ́kù lè àrùbá rẹ̀. wọ́n máa ń fẹ́yàwó torí nǹkan náà wọ́n lè fẹ́yàwó torí ikú wọ́n lè fẹ́ nítorí gbóni rẹ̀ lè fẹ́ torí gbóni gbóni àwọn lè fẹ́ torí gbóni lẹ́sìn. النبي صلى الله عليه وسلم والفضل إذا تشريك ẹni tó lẹ́sìn ní kí wọn olúwọ́nà láti tẹ́ tẹ́lú bàtì ẹ̀dá ìkọ́ máa fọwọ́ gbólẹ̀ tóbi ọ̀bá lẹ́sìn tọ́lọ ara wọlé bàbá jùlẹ̀ ń jẹ́ máa ń parọ́ mẹ́ra ń jẹ ọmọ aláwọ̀ ni ìran ń tó ta ìran ń tẹ̀lé àti ẹ̀sájọba pọ̀ ń máa ń kó tó tó bá yá obìnrin yìí fáyín ojú omi ìwà ń bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ nígbà bá padà wọlé tán àti ní sápẹ́ yìí náà ni tó ti tù ú la ṣàkókò táwọn ní ìlà pẹ̀lú ìgbà tó ń bá ń lọ lọ́ọ̀tì díẹ̀ ìfẹ́ táwọn àgbàdo àtijọ́ tí wọ́n bá ń ṣe èyí tí wọ́n bá ń ṣe nínú oṣù kẹrin ìyẹn ní ọ̀lọ́ ìjẹ́ àti wọ́n ní ti bẹ́yà ní gẹ́gẹ́ sí ìyàwó kan mẹ́ ṣùgbọ́n wá lọ fún àwọn èyí tó jẹ́ ògbólógbòógbò ìtàlẹ̀ jù mẹ́ ọ̀rọ̀ pé ẹ̀ẹ́dì tí wọ́n sọ pé kì sáàmù àwọn alọ́gbọ́ ti yàtọ̀ tẹ̀wọ̀ ọjọ́ padà jáde lábẹ́rẹ́ ọjọ́ padà fa yàlùmọ̀ sí láti yẹni pé wàhálà láàrin lọ́kọláyà yẹn padà fi ní kíkú kẹ́nẹ̀ lóògùn débi ẹ̀sìn òkú ìwọ̀n ń káyà wọ́n máa pàtẹ́wọ́ ní yàrá wọn àbúrò ọ̀kẹ́lẹ̀ àyè ó dojú bolẹ̀. títò wọn bá tún dé bá ọkẹ́ jẹ́gẹ́ yóò gbé ọlọ sọ́dọ̀ àwọn èèyàn wọn ni oníṣẹ́ tó máa tẹ́tọ̀ sẹ́sẹ́ ẹ wá ìtọ́rọ ọmọ ìyá kọ́lé lè rí ìyàwó rẹ̀ ẹ̀yìn ẹ̀lẹ́ka ilé ìbàdó ibi tó dé yìí wàá lọ padà dé yìí inú kẹjọ padà wọlé sí ọ̀gá ìfẹ́lẹ́sì máa ṣe ìdíkà àti ọwọ́lé tọ́lẹ́ tí ọ̀gá lẹ́sìn náà ni wọ́n máa lóògùn máa lọ sóògùn yàǹkùn fẹ́ràn òun ló ń pè kékeré fọlọ́n tó wà láyé òkú yẹn kò sáàyè àyè tó lájà màá lọ ní olókùn káàkiri yóò ti mọ́ bóun ṣe tiwa náà tiwa náà nígbà tó bá ti fẹ́ẹ́ sí ọ̀lẹ́sìn àwọn náà lè gbé ẹ bá mọ fẹ́ kọ́kọ́ yóò ti fẹ́ mi kò tẹ̀ fẹ́rẹ̀ ní lájà wọ́n ní wọ́n fẹ́. yọ́n máa lọ sáyẹ̀wò àyẹ̀wò tí ń gba àwọn ilé ìfásọ̀rọ̀ ní gbòòrò yìí. النبي صلى الله عليه وسلم nínú ọ̀rọ̀ tó sọ káàkiri tó ní tẹ̀lẹ́yìn ìdùnnú ìlú wa ní àwọn ẹ̀sẹ̀ ńlá tó ní ilé ní ọ̀bá tó bá lórí ọ̀rọ̀ ẹni wo níwájú ọlọ́run ọ̀rọ̀ sùhánù mọ̀tàálà. òun ni gbólóhùn káàkiri máa ń pè ní lẹ́yìn tàbí ìmẹ̀ ìsara wa mọ́ ń sakọ́ ìyá. ẹni tí bá ń jáde mẹ́yẹ tó lọ mẹ́ àtọ́gbákẹ́ mẹ́yẹ tó bá tọ̀ àtẹni tó ń ṣe bẹ́ẹ̀ fún tó dẹ́gbà àtẹni tó ń lọ yẹ lẹ́wò àtẹni wọ́n yẹ wò àtẹni tó lọ sàgùn àtẹni tó wọ́n tó gbè mo jọ wọ̀ ẹ̀rù tó yẹ lẹ́wọ̀ afọ́rùtì ẹ̀rù alẹ́ ló ní máa ń borí àwọn ẹ̀wà àti lọ́ọ̀ ṣe fi nínú wàhálà kẹsẹ̀ rẹ̀ ń jèrè ọgbọ́n sínú ọmọdé báyìí àwọn ọlọ́dọ́ ọ̀jẹ̀ ìrìnjà tí ọ̀gbọ̀n fúnlẹ̀ wà fàáyé wọ́n bá wà fúnlẹ̀ ní pé káwọn máa kọ̀ yàtọ̀ iná bá ti wá ìyàwó àfáàrọ̀ wà ń kọ̀ yàtọ̀ ó nírú wọn máa ń wá dáadáa wọ́n fẹ̀ gbọ́gbọ́ ní ni kí wọ́n tó wọlé mọ́gbà wọn. ní wàhálà èyí tó wà nù àdéhùn àtúnṣe mọ̀tàn ìrọ̀jà lọ́ta láti ọwọ́ àtúnṣe àdéhùn àkọ́rẹ́ àti mọ́tàn ìmọ̀ ọlọ́run gbọ́dọ̀ ti jọ àwọn obìnrin lórí ìlú ọ̀rọ̀ ká máa kọ́kọ́ ọ̀sánà ẹ̀ àti pààrọ̀ ọ̀sí wa látà àti ká máa lọ sọ̀tù fẹ́ àtàtì òkú fẹ́ èyí tí wọ́n pè sí ẹsẹ̀ ẹ̀kì ẹ̀rí òkú tí wọ́n jẹ́ láàrin láàrin ìgbàgbà ọmọ ìṣẹ̀lẹ̀ báwọn ẹni tó ń borí mi rẹ̀ ṣùgbọ́n alájọ yàrá lẹ́nu ọ̀rẹ́ ti ti ń borí nàìjíríà ti sọ̀rọ̀ ìdí gbogbo ó lẹ́sìn ni àwọn tí ò lẹ́sìn náà ń ṣẹlẹ̀ sí wọn. Ẹgbẹ́ ni máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìyẹn. Ìgbẹ́ ìjà máa lè jẹ́ orí tó wò ní sí èèyàn ni. Ọmọ àwọn afọ́ àwọn ọ̀sán sọ máa lọ sí ilé àwọn ní. Láti ṣe káwé ìsì láàrin ìyẹn ẹ̀sìn ìgbìmọ̀ náà. Ìgbẹ́ ìyá rẹ̀ kò rẹ́kẹ̀kẹ́ tí lọ́sọ̀ máa lọ́sọ̀ sọ́lá pé ẹ ẹ̀yìn tẹ́ fún pẹ́lá nínú ìṣòro mẹ́lẹ̀ ẹ̀dùn ti láyé o. à ń sọ̀rọ̀ nípa fóde egbòrò ìyẹn rí sí náà lè. ìdè báwo ìyẹn wa tó ṣe wípé wọ́n borí àbí ọ̀nà ìgbòrí bẹ́ẹ̀ tó bá jọ borí nìyà lómìnir kéèyàn borí òun lẹ́sìn tí ò lẹ́sìn ló. tó nípa bẹ́ẹ̀ àwọn ọdún ẹ̀ ìdí wọn gbé tẹ́tẹ́ rẹ́ẹ̀dì ìdí wọn tà sí oúnjẹ jákujáku. Oògùn lẹ́bi yìí wọ́n ní mo gùn ẹ̀ tó bá lọ sí bíbá ìrọ́lẹ̀ ìgbà tó gùn. Ìjọ tó bá ká báyìí tó dáa wọ́n fi àpá rẹ̀. Ẹgbẹ́ táwọn tó máa tọ́tẹ́ ló ṣe fún lọ́rọ̀ àwọn kan ṣe fún kiri kan. Wọ́n ti máa ń rí náà ní àwọn olóògùn olùdókòwò máa ń rí fọ́ra wọn nìyí. Nígbà tó ti kọ́kọ́ lọ́kọ ọkùnrin náà dẹ̀ wọn tó déédéé. Tí ìyàn bá wẹ̀sùn gbogbo àwọn nǹkan ìyọ́ padà wọlé púpẹ́ rẹ̀. eléyìí lọ́ padà lábúsíra rẹ̀ pẹ̀lú ọ̀ padà pàpẹ́ ìṣúná láàrin lọ́kọ̀ láyà. òkè nígbà tó bá yàn tẹ́lẹ̀ àìtẹ̀lé òfin ọmọ ọ̀rọ̀ fi hàn rẹ̀. nínú nǹkan tó fi lè dá ara rẹ̀. láti fi kúndìrín oníkóso ni máa fi hàn rẹ̀. àìníyọ ọkùnrin yìí kódà ọkùnrin kan ti yàwó ẹlẹ́kọ sẹ́yìn ti bẹ́ẹ̀ tó tó ní tó dùn wọn lára rẹ̀ náà ní wípé lọ́ọ̀dì àwọn ọ̀sẹ̀ni tí ọmọ ojú rẹ̀ ó lùwọ̀ ẹ̀ sọ̀rọ̀ tó ti máa bá lọ sí èrè kọ̀ọ̀kan jọ́ kan fún àwọn ọmọ fèsì rẹ̀ fún àwọn ọmọ ìlàtí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ àtàbàrò òun ni kóbìnrin ولم تتبرج eléyìí náà lè lámọ́ sí ara rẹ̀ fẹ́yìn ọmọ ọkùnrin sì tí ò rí gbà kẹ́yìn obìnrin kẹ́ kí èsà bala yẹn ẹlòmíì náà tí lóhùn ṣe ń lọ ìjábọ̀ ọ̀hún náà kò tún fi ẹ̀sánù rẹ̀ ọ̀nà ìlú àdàbà tún àti lọ sí ká bẹ́ẹ̀ bá fẹ́ tún mú kẹ́jú dáadáa bẹ́ẹ̀ bá fa ipa dáadáa tó bá tẹ̀sì tẹ̀sì èwo ní pálapàla ọwọ́ nìkan bù náà fọwọ́ bí wọ́n ló ti ya aṣọ rẹ̀ tó lè kò ṣe ìdí náà kò ní kọ́ tẹ́lẹ̀ àwọn ọ̀sán. lóòótọ́ sọ́ọ̀sì yẹn ìyẹn ti gbé ara ẹ̀ rí nígbà tí wọ́n bá wọ́n sọ́ọ̀sì jẹ̀ wàá kẹ́rin ṣe kí ni ó fi lè fún jàǹfààní àti lè fi mọ́. alẹ́ ìjọba rẹ̀ ó fi lè lò dáadáa lọ́sàn-án òṣìṣẹ́ ìlú ìfọwọ́ ẹ̀kọ́ ẹ̀kẹ́ kọ́lá ẹ̀kọ́ ìsàlọ̀ lápò tó wọ̀ wà ní ìlà àǹfààní yẹn. yẹn gẹ́gẹ́ òun ni mo gbé ẹ̀rí obìnrin ní ọ̀bà ló máa fi ara rẹ̀. eléyìí ti padà sí kọ́kùnrin ọba rà ní ìyẹn ìfowóde kó sí ìyẹn dànù pé wọ́n ń bọ́ fún lórí ipò tẹ̀ kò tẹ̀ lójú sí lórí kò ní àyà rẹ̀. obìnrin tó ń kó kọ gbogbo gbogbo ẹ̀ àti ó ń wọlé kọ́ọ̀pù àti tó ti dọ̀tọ́ ẹ̀rọ má jẹ́ òun mẹ́jọ táwọn olùmọ̀ fún wa lórí ẹ̀. ibi tó bá fẹ́ lọ sí ìjáàbọ̀ ọ̀hún ó gbọ́dọ̀ bẹ̀ ẹ́ ọ̀gbọ́dọ̀ lágbèlè bó lára ọ̀gbọ́dọ̀ jásọ̀ kékeré ọ̀gbọ́dọ̀ jásọ̀ gbajúmọ̀ ẹ̀wù gbajúmọ̀ kẹsọ̀sọ̀ yẹn ọ̀pọ̀ rẹ̀ òjúmọ̀ kò ní gbọ́dọ̀ jọ́sọ̀. kódà bọ́kùnrin bí ilé ẹ̀rí bí ti lọ sí ọjà èso aṣọ láì ọlọ́ra sọ bí àwọn owó sì tún lọ rà ní ìbáyìí èyí tó bá wù ọ̀la yẹn wọ́n máa fi ha ha ha ti ní ẹ̀rẹ́ àjẹrẹ́ ha lọ ìlú ẹ̀rẹ́ àwọn wálé lé ó wà lóde àmúra yìí èyí ti sì náà àti ọlọ́run ọba tó hàn wà káàlá nínú ọdún àìsàn nínú òfin ẹ̀ ó pọ̀ fún ọkọ̀ fẹ́ẹ́ lọ sí ìjọba lẹ́ẹ̀kẹ́ bàbá jìnnà bàbá mo tẹ̀ sí àṣírí ìyẹn tó ń lọ. ẹ má pọ̀ sọ yìí hàn ohun tó fi gẹ́gẹ́ láti fi pamọ́ ẹ má fi hàn wọ́n ti máa ń fi kíláàmù tó ní. àfọ̀nà mo fọ́n sí ọ̀sìnàkọ̀wọ́ ó ní ìmọ̀ rẹ̀ ní wípé ó fi ní ọgbọ́dọ̀ jáde pẹ̀lú bòrí tí wọn ò so pa àti pàdé mi ní ìlà pàdé mi lọ́rùn tọ́mọ́ ti yẹn ìfọ̀ ajá tọ́pọ̀ láàrin ìjà bẹ́ẹ̀ ni àti kì í ti bẹ́ẹ̀ lọ́dún yẹn kó tẹ̀lé sí náà. nítorí bá wọn ọba kọ tó gbélé ìwọlé fà pẹ́ tó ká. ìgbẹ́ sílẹ̀ ìyá pàdé mi ti sọ́nà ọlọ́ àtẹlẹ ọdún ẹ̀kọ́ ni pé gbogbo nípa tá a lè wà lùdẹ́ náà ẹni bá lóun ọ̀sán wọn àwọn ẹni wá lè tẹ́lẹ̀ ẹni wá ti yá pa ní lọ́wọ́ ọzọ lè ká ó lè fa ìpè fún ẹ̀ kéèyàn dẹni ìpè. nínú hadith abdullahi bin amr radiyallahu ta'ala anhuma wọn làdé ní sọmọ bọ́ọ̀lù àti láńsọ ìgbé lásìkò tí ìjọ yìí bá ti ń dé ìjọ máa àríyàtùn àríyàt wọ́n wọ́sọ yòògùn ni wọ́n wà aláàrùn ó ti ṣe ká àṣìyànmọ́tì ìbọ̀bọ̀ ó máa máa wà lórí wọn bá ìrún wọn ó lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ ìṣẹ́ ń fihàn aláwọ̀kùnrin bí ó ala dànù kò ní bẹ́ẹ̀ lọ ìgbọ́dẹ̀ ń ara rẹ̀ ní ìsìn kásìrú túbúdú kótó nípa kọ́ àbẹ́lẹ́gbẹ̀ẹ́ àbẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí àbórí gbogbo kò sí ìtọ́tọ́ nínú rẹ̀. àwọn olùgbọ́njú ló ẹgbẹ́ àlàyé wọn láti sọ́lá ń sàlàyé fún wa nìyẹn nígbẹ́ lórí wọn inú tó dàbí síra wíwà lórí wọn. àlejò kan lọ́wọ́ àtàlà wọn ní ilé àwọn òwúrọ̀ bẹ́ẹ̀ bá ti ní wọn máa wọ̀ pẹ̀lú wọn. ẹ̀rọ tó mọ̀ ń pẹ̀lú ẹjọ́ mẹ́ta yìí ìṣépè súnà ni ìṣàdúrà súnà ni ẹni ọba lẹ́tọ̀ sépè kásépè fún mẹ́rin. nígbà táwọn rí àyè àti sẹ̀kúnrán tí wọ́n lẹ́kọ̀ọ́ sépè ń jèrò àlẹ́ ìjàmbá wọ́n ta bá tẹ́ wọ́n ní ìdè ìgbàgbé wọn ní ìdè ìgbè ìdè oṣù sáré gbogbo lẹ́yìn wọn lẹ́yìn òkú Ẹnìkẹ́ máa jẹ́ ọ̀bá kó nira láyé káńtà dáàmù lẹ́nu. Ìgbárò obìnrin yìí yóò nìnira ó ń rìn sí Nàìjíríà. Ó ń gbẹ̀rù ìgbùdù káàkiri, gbogbo aṣọ fara rẹ̀ ń gbé Ọjọ́ tó bá àjọ rẹ̀ ọjọ́ tó báyìí, àwọn ìtàlá jẹ́ àlùmọ̀ ìwọ̀n ẹ̀wọ̀n wáyé tó fa ìnà rẹ̀ náà mọ́lẹ̀ àwọn tó bá ní ó ní tọ́lá títí báyìí lónìí owó tuntun lọ́wọ́ tẹ̀lé àwọn aṣíbi orí àwọn ẹlẹ́yà ní bàjẹ́ ẹni wọn. Ẹni yóò sọ ìrẹ́ ló wà ń tàbí ojú bàbá. Ìwọ náà pẹ̀lú rẹ̀ sí bí ìfọ́nà sí. Ẹ̀rọ bá ti máa yọ ọ̀pọ̀ sí yóò pé kí ní yẹyẹ ló ń gbogbo lè jà sí bèbí. Bẹ́ẹ̀ lọ máa bá mi lọ. Inú kẹ́kí máa ń dámú sí láyé láàrin ní ẹ̀sẹ̀ ẹ̀yìn obìnrin. Òun ni máa ìmọ̀tọ́ wàhálà máa ń ṣẹlẹ̀ lábalẹ̀ ní ìlànà ìbùgbọ́. ìmáà mi ni wọ́n lọ sóde ìyàwó nígbà èèyàn gbọdọ̀ fún wọnú odò fún máa ti di òtútù mọ́. níjọ́ náà ń ṣe ìdáhùn fún ìdènà kí ni wọ́n lọ sí kẹ́rí ọwọ́ àtọ̀rọ̀ rẹ̀ dàrú lẹ́nu ọ̀gá sí ilé ọkọ̀ ìyẹn náà máa ń dá wa lálẹ́ ọ̀ ẹ ti parí ìjà ní ìlà ìjà orí náà ẹ máa wò kí àhà fún làásì wa ọ̀nà owó ní kárú gbọ́ ọlọ́run máa sọ wa sọ́nà ìdí ọ̀rọ̀ yìí o. ọ̀dà ẹgbẹ̀rún ọlọ́run kí ló ń tẹ̀lé gan ọ̀kan bẹ náà ti máa lọ rẹ ju lálẹ́ ẹjọ́ kan wọ́n bá ti arákùnrin tí ń láàgùn títí tá a ti fẹ́ ìlú mi lójú lọ fẹ́ obìnrin yìí wà lálẹ́ ilé wa ni ọ̀rọ̀ aago mẹ́sàn ti fi kọjá lálẹ́ àbájọ oúnjẹ tó fún apá àti kọ́mọ̀ tó tuntun ti ga jù lọ tọmọkùnrin ń bọ̀ tó ká alájì ní sòrò ó ní alájì ọmọ nínú ká ní sí sùúrù kí ló dé gánà bàtà sáyẹ ẹjọ ọ̀rọ̀ yóò tá gbà ẹsẹ̀ ọlọ́run kí ni ìṣẹ̀lẹ̀ gánà nígbà tẹ́lẹ̀ ọkọ̀ bá dé alájì náà wọ́ kí ni wọ́n ti kẹ́ sọ́run lóde ẹ̀ nígbà wọn á ní kí yẹn sí wọlé méjì ní àwọn èso sí wọlé yìí. Wọ́n sì wọ́n lọ mú ọmọ tèmi ní ọmọ tèmi ju ìdí lọ àwájú ní wọlé yìí. Ṣé mo bẹ́ẹ̀ yíyọ mi ní ìyàwó ti wá arábìnrin ló sọ̀kọ̀ rẹ̀ lòun fẹ́ bá a fẹ́. Tọ́jú bàbá ń bọ́ lọ́wọ́ àti ọgbọ́n àkóòlù wọlé tèmi. Orí bẹ́ẹ̀ sọ́jà àwọn àtọ́jú ìjọba òjíṣẹ́ ọlọ́run ti wọlé wọlé rí bẹ́ẹ̀. ìjọba ìjáde kò tó ń fẹ́ lòdì ìkọlẹ̀ ọkọ rẹ̀ pẹ̀lú àlọ́ yẹn náà. wọ́n dàgbà máa ń lọ́ọ̀rẹ́ lọ́ọ́ fún àwọn òbí rẹ̀ ọmọ àgbọ̀ ẹ̀ kẹ̀kẹ́ fún ẹ̀ka lọ́ọ̀rẹ́ dákìdákì ẹ̀ kẹ̀kẹ́ sẹ́kẹ̀kẹ́ kẹ̀kẹ́ sẹ́kẹ̀ òkò jáde ìwì sẹ́kọ̀tò ìbúkọ yẹn. bọ́ọ̀lù ẹ̀ fi ń sọ ọlọ́run. ìjọ náà ni kò ní dá wàhálà yẹn. صلى الله عليه وسلم وإذا دعا رجل امرأته إلى فراشه فضرب في يعوه بقوافقه فوافق هكذا لو لعنتنا الملائكة أو لك وما فاتكم حتى تصبح في يوم المضى. Èyí ọ̀sán ní bẹ̀rẹ̀ pátọ́lá alábẹ́ ní ẹ̀rọ. Tọ́kùnrin bá ti mẹ́wọ́ ìyọ́ ọ̀sá. Torí ẹwà mẹ́ẹ̀ tọ́wọ́ ń pè ẹ̀yìn tẹ́ bá bá ń rí ìtò lè bẹ́ẹ̀ fúnra yìí torí ẹ wá ń bẹ sọmọ ẹ bẹ sọmọ ọ sì fẹ́ náà yìí fúnra nínú ìsúná bí a ti ń gbóró Gbogbo fàájú ìyọ̀gbọ́dọ̀ ọ̀rọ̀ láì fi dáńtẹ́ ìdùbọ̀ kan. Wọ́n lè mú ọdún kò lè ọ̀pọ̀. Àgbẹ̀ nígbà tí èso ti Sudan. Ọ̀pọ̀ àwọn ẹ̀wọ̀n ti Sudan kì á rí fún wọn. Wọ́n jáde àdáwọlẹ̀ nígbàlú. Àìsẹ̀ ló kìlẹ̀ sílẹ̀ tó ló sún wọn dé di eléyìí náà àwọn tí ọ̀lẹ́ ti bẹ̀rẹ̀ lọ́la àwọn àkàlà bí àwa ń bẹ̀ káwa kọ́ ọmọ lọ́tọ̀ wọn bẹ̀. Yàtọ̀ táwọn ní wọn jẹ ọ̀gá rẹ̀. Àwọn tí òbẹ́ ti yé ojú bẹ̀ lórí wọn ti dáná sí ara wí fáwọn obìnrin. Wọ́n dájú àdáwọ́ rẹ̀. Ẹjú bọ̀ bá fẹ́ tẹ ẹ́sẹ̀ lọ jọ pínlẹ̀ ìbòrè. Ọba fẹ́ tán lọ́wọ́ a máa ti tán sí ìlú ó ti àwọn àtọ́ pé gbogbo ọ̀rọ̀ ti ọ́ ti ọ́ ti ya níbi iṣẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni àbí kí fi mí pè náà. àwọn yẹn wá fẹ́ pé àà ti kẹ́tẹ́kẹ́tẹ́ èèyàn ní ọ̀sùn lọ́sẹ̀ tó ọ̀gbà ni wá padà lọ lé padà. tó nípa bẹ́ẹ̀. ọlọ́run ní ibi iṣẹ́ wàhálà rẹ̀ ọlọ́run ní ìfẹ́ ètò àlùkò ìfẹ́ sí ẹ máa lọ sóko yín láti wòye kò bá àkọjú kò bá àtẹ̀yìn ẹ̀yìn ní ọ lẹ́tọ́ láti kò díẹ̀ pẹ̀lú òkú ọlọ́run láti kò yẹn láti lọ kẹta fún mi yóò sọ láyé. wọ́n bá ti wòye wọ́n yẹ ọ̀pẹ̀jú ní bẹ́ẹ̀ kẹ́yìn àlùmọ́lé ọ̀tá ti pé bí tí ọmọ ti máa ń jáde nìyàn gbà wọlé ọ̀rẹ́ mi ìpìlẹ̀ ní tí fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ní ti ìyàgbẹ́. tó nípa bẹ́ẹ̀ èèyàn sọ̀rọ̀ ilé ìpẹ̀lú gómìnà láti kan sí nǹkan ọ̀kọ́ máa ti di oúnjẹ àti ẹkú lọ́ọ̀dì ọ̀pọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ìjàkà eré parí ti máa ń kú sáté ilé yẹn lọ́pọ̀lọpọ̀ ó lè rẹ ọmọ pé mo ṣe bẹ́ẹ̀ òun tẹ̀sí tọ́lá ní sọ́lá ń gbọ́ sí ọ̀dà àdínkù ọ̀dà kan kí nǹkan bẹ́ẹ̀ máa wáyé sàrà wà bẹ́ẹ̀. wọ́n ń kẹrí lọ́mọ ajá mi.

nígbà tí bá ń tọ́ ọmọ dání. Àwọn arí ń pé à àwọn olóògùn máa ń tilẹ̀ dé kóṣù tábà wọn. Ọlá ẹ̀yin mùsùlùmí náà fàdé wà fún mi. Àbúrò lọ méjèèjì la lè lórí. Ẹlòmí ohun tó ń gbé lórí báyìí, ẹ ti rí àwọn eré ayé gbogbo kẹrẹ àwọn ọlọ́ọ̀rá yẹ rẹ̀ nínú níbẹ̀ kọ́ ọlọ́run ó jọ ọ̀rẹ́ lólùfẹ́ rẹ tó nífẹ̀ẹ́ fífọ́ sàásán òun wá pàpà ọwọ́ àgbà gẹ́gẹ́ bí onírànlọ́wọ́ fún ẹ. sọ́dà ìgbà tí wọ́n bá sọ fún ti lórí ìwé ráyè nǹkan bẹ́ẹ̀ ni òun ó lè máa ráyè nǹkan bẹ́ẹ̀. gbogbo eléyìí èèyàn ṣàkíyèsí abala yẹn dáadáa. bákan náà nínú nǹkan tí máa ń fa wàhálà tó ti ń fi agbọ́dọ̀ mojú tó lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin òun ni ká máa fi ọkọ ọlọ́kọ wí ọkọ rẹ ẹnu àwọn ọkọ tó kú kọ́ńbọ́ọ̀lù àwọn ẹgbẹ́ tọmọ náà ti lẹ́yìn yìí ìdájọ́ ń gbẹ́kú náà nínú àbá àbá àlágbájá ẹ ìka ọ̀dọ́gba náà ìka ọ̀dọ́gba àkókò tí wọ́n náà ń kọ́ fún mi yìí wọ́n fẹ́ gbé àdéhùn àyíká wa ọjọ́ ọlọ́run tẹ̀lé

káàtù olórí bá di ìta wọn ò fẹ́ ká máa sọ̀rọ̀ lẹ́yìn ìta àti ọ̀rọ̀ àlejò lọ́wọ́ abẹ́ ọ̀rọ̀ àbẹ̀ ọ̀fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan àlejò ẹ̀kọ́ ọ̀rọ̀ tó fẹ́ bára rí. wọ́n ní ìyàwó àyíká ti bẹ̀rẹ̀ alẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́ ta rí ìwé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ nípa àwọn obìnrin mọ́kàn láti tí wọ́n sọ̀rọ̀ ọkọ̀ wọn. tọ́lọ́tọ́ tí wọ́n dáhùn nù wọ́n ní ọkọ̀ òun ọ̀lẹ́

olóúnjẹ jíjẹ wà ń jẹun tó kò lè kó tì sí dáadáa. nígbà tẹ́lẹ̀ kejì ọgọ́rùn onílé tó wá gbọ̀ tó yí ní ìbò tí mọ́ ìyẹn bá ti rán bí bí nǹkan mọ́ ọwọ́ tó sọ̀rọ̀ ìyẹn lẹ́ẹ̀kẹjọ olùdarọ́pọ̀ ìwà rẹ̀ sáá yọ́ta máa fi tó ní gbogbo gbà ní. nígbà tó ní kẹjọ sọ̀rọ̀ ní àwọn ìyàwó yẹn olùdarọ́pọ̀ ìwà rẹ̀ tó sì mọ̀ ní ẹ̀ka ṣe dáadáa. ẹlẹ́ẹ̀kẹwàá nù wọn olùdarọ́pọ̀ á wọn gbà lẹ́jọ́ ẹ̀wà rẹ̀ lẹ́ẹ̀kọ̀kànlá. ọ̀hún ẹ̀ ni wọ́n sọ sáré ní ìtòlú ọ̀pọ̀ tó àbúgbà rẹ̀. a yẹ ó sì kọ́ òun yóò òun wá rí máa ń bá bàrà òun nígbà tó ti fẹ́ wọn ilé bálákà ló ti fẹ́ wọn ọ̀rọ̀ àti ọ̀hún dọ̀lọ́rọ̀ kìí sọ pé kí ló ń sọ yìí kọjá ọlọ́wọ́ oṣù tilẹ̀ mọ́ ọ̀rọ̀ ọmọdọ̀ tó kù kẹ́ńbẹ̀ ọdún tó wọn bá ti mú wa ará ìyàmú yóò ọlẹ̀ wá sórí ìyá rẹ̀ níyì

ọ̀tọ́rọ̀ aládùúgbò rẹ̀ ọ̀tọ́rọ̀ olóòjì ẹni tó jí ọmọ ọ̀dọ́ rẹ̀ náà olùfẹ́lẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ yẹn èyí ti jàmbá èyí jalè ọmọ ọ̀rọ̀ yẹn rẹpẹtẹ wá ọlọ́pọ̀ wá jáde jọ ẹni pé náà yìí kú ìwọ̀ntọ́ máa ní kí ló ń sọ yìí ó gé kúrú ní okò tó ní sọ̀rọ̀ láti ọjà tí ń sọ̀rọ̀ yìí o mọ̀ báwọn àfáwọn ti máa fi ní pé tó ah bẹ́ẹ̀ ni wọ́n lè wá ọkọ̀ ìkó ti jáde ìjọ ni ẹ̀rí ọlọ́wọ́ apàṣẹ obìnrin kan orí sódò yẹn ọmọ méjì kan ó ní ẹ̀ṣẹ̀ ọmọ méjì yẹn àpẹkẹ̀rẹ̀ yẹn máa ń tẹ̀lẹ̀ táwọn ọlọ́lọ́wọ́ nínú àwọn ìgbéyàwó kan wọ́n ń ṣe látijọ́ wọ́n lè wo pẹ́ẹ́lí wọ́n bá ti fi ewu lónìí. Ẹ̀ẹ́ yóò á mú ìyàwó ẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀mí ni pé ó bò ó ti bá fẹ́ lórí fẹ́ yóò àti dá sílé rẹ̀ kó fi lè fi ọmọ pàtàkì yẹn fún òun náà. Wọ́n nígbà tó pàdé ìgbéyàwó ní ọ̀sán náà ó ń wáyé kọ́mpẹ́ẹ̀tì ìsìlámù tó dé. Ọlọ́wà ń pàdé arábìnrin orí ọmọ pátákọ̀ òwúlẹ̀ olówó wa lọ sí ọkùnrin mi ibi tá a lọ ní o nínú àwọn àgbàlagbàrí ẹ̀yìn ẹlẹ́ẹ̀lẹ́sìn abiyiri jagunjagun ní ẹ̀rí ọlọ́pọ̀ onígbogbo dúkẹ́ oríṣiríṣi wọ́n ní wà sọ pé ìwọ́n ń wò sáré máa gbádùn ọdún tó bá wọn ará ní rẹ ní gẹjẹ obìnrin ẹ wá ń sọ̀rọ̀ ní pé gbogbo gbogbo tó ń kọ́ pọ̀ bá bá ṣokun ní ọ̀lẹ́ tó ní tó fún lọ́tà kan tó jagun ní òun ò lè sí mẹ́sàn yẹn náà wọ́n ní kò tó igbá kan ìlàjì igbá nínú ohun tí àbújá rẹ̀ òkú ṣe tó ohun tó kù lọ́dọ̀ rẹ̀. ẹ̀rí ìgbà tó parí ọ̀rọ̀ yẹn àlejò sọ́nà ọlọ́run àlejò sọ́nà ọ̀wá ni sọ̀wárì ìdílé ẹgbẹ́ tí mo dé ọlọ́run.

شكر ابن حجر العسقلاني رحمه الله تعالى wọ́n tún kó sí ìṣe ètò tó ti kan lórí àdéhùn wọ́n fa àwọn ọ̀gájọ́ lọ pọ̀ wọ́n fa ayọ̀. tó ní wọn láwọn ẹlòmíì lè máa sọ wípé ìbẹ́ ní ká má kọ̀ fọwọ́ kọ àwọn ẹni tí ń sọ̀rọ̀ yẹn ń kọ́ ìbéèrè tó wáyé ní kíkà máa wọ ẹni yẹn ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ ń pa ẹ̀ káàmọ́ àmọ́ nígbà tí kìkì gbà ọ̀rẹ́ mi pé ká máa sọ pé ọ wà nínú àwọn èèyàn ẹni tí máa ń ṣe báyìí èèyàn owó láwọn tí wọ́n mí àmọ́ ajẹ́sílẹ̀ sì sọ̀rọ̀ rẹ̀ ọjà lè jẹ́ bí fún ẹ̀mà fún ìyẹn lè káyà rẹ̀ sọ nígbà yẹn ajá sí pé kì í ṣe pé kí nígbà ni wọ́n ń sọ lọ́dọ̀ ànẹ́bí sọ́wọ́ ọlọ́run àlébi wọn á lè lọ sẹ́lá kì í sì ṣe àṣìwé ìsọlọ́kọ̀ọ́dé Mọ́kí ẹ̀ máa sọ ní ẹ̀rẹ́ tí dáadáa lè ń lè ẹ̀ lọ́wọ́ ọkọ̀ lágbádá ìyẹn máa ń wọ́pọ̀ jù lọ́sọ̀ àwọn ẹni tó bá ti tán ìmọ̀ ẹ̀. Bàkan náà àwọn ọ̀jọ̀gbọ́n nígbà tó ń kí lọ fọ́mọ rẹ̀, ó lè wọ́n mọ́ rí. Mi ò fẹ́ àmẹ́rẹ̀, mi ò sì fẹ́ òun lẹ́nu ti pé ọkọ̀ fẹ́ lẹ́ ọwọ́ tẹ́lẹ̀ kì yọ máa pè é gbé ẹ̀. ìbọn kí wọn nígbà tá a lákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ bí wọ́n ní ọ̀nà tó wà láàrin òní. kódà bí wọ́n ti parí àdébì ẹ̀kọ́ kan tún tẹ́tẹ̀ àwọn ìlú tẹ́lẹ̀ yẹn máa ń tẹ̀lẹ̀ síbú mùkọ́rọ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ìkáàtà òun làwọn tí wọ́n bá tún jù ọ̀pọ̀. Bàbá àkọ́yọ̀ pẹ̀lú jáde láyé ni, àwọn pẹ̀lú ti pálapà lóbi kó pẹ̀lú lọ fẹ́ lóbi. Èmi yìí rẹ̀ ti àárọ̀ látọ̀ pé kíyàn ti ló kẹ́kẹ́ bí látàrí rẹ̀ tó ṣe ìwọ tó bá ti kó rè má lè ká ẹ̀ àwọn ọkùnrin fẹ́ gbọ́. ìkíńtù òun ni àlẹ́ẹ̀nà ó ti bímọ bọ́kọ̀ lẹ́nu yóò dábàá pariwo ẹgbẹ́ tí àkọ́bí mi ń bẹ lọ́dọ̀ ọkùnrin fún fún bẹ́ẹ̀ àwọn ọkùnrin rẹ̀ gbọ́. ó dà ní bá ọkùnrin tí ó bá yẹ pé tẹ̀gbọ́tà kúrò ní wọn ó tún kú ẹ̀gbọ́n jáde láyé ìwọ̀n ọba ní ọ̀nà àkọlọ́ ọmọ ìyẹn lọ́dọ̀ rẹ̀. olóòmọ̀ rẹ̀ pé mi bẹ́ẹ̀ ọkọ wọn kúrò láyé àti àwọn ẹni tó ń kúrò lọ́dọ̀ ọkọ wọn kí èyí tó kúrò láyé wọ́n wà dáadáa irú àwọn ẹni tí wọ́n mú àwọn ọkọ wọn lẹ́rú wọ́n mú wọn lógun gbogbo wọn wà dáadáa bẹ́ẹ̀. èèyàn sọ náà pápálá yẹn. bákan náà máa ń mẹ́rin náà wọ́n ló nílò èdè ó kéde fún lórí ìlú tó bá ti ṣe báyìí tọkọ̀ máa fi lè dàrú. sòtítì eléyìí ọwọ́ àná owó tí ì nínú tí ìfẹ́ bọ́lú lè fẹ́lẹ́ ọkọ òun náà ni àìní ariwo ọkàn àìní ariwo ọkàn náà àìláyọ̀ ọkàn ká má gbàgbé ọlọ́run ọba sọ́kànà ọ̀gbọ̀n tààrà ó ti yìn fáwọn obìnrin àrùjẹ́ náà wọ́n ti aláyọ̀ ọkàn wọn ó ti fáwọn obìnrin náà rí nìyẹn. kájọ́ ní kí ẹ̀rí ọlọ́run ní bí ìwé ìgbà kan ṣẹlá ṣe sọ́ọ̀rọ̀ kí lánàá ìfẹ́ náà rọ. àwọn obìnrin kan jẹ́ tó fi pé ọkọ wọn nìkan ló máa jọ wọn lójú ní sọ́ọ̀tù wàsánà àyà tuntun pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àtàkùn ọjà ọlọ́run tẹ̀lé àyùgbọ́n wọn ni láyà rí ìmẹ̀sẹ̀ ìdáni ìjẹ́nà àtàlẹ́lẹ́ àtúnwájèrè wọn lẹ́rẹ́ ní kẹ́ni tó dára ìjẹ́nà ìjọba wọn lọ. láyé bíbá yìí náà àti ìsinmi òtí ọkùnrin yóò gbọ́dọ̀ kọ́ ta ìlú ọkùnrin lọ. ọ̀rọ̀ á pè lọ lágbájá àgbà ah, lọ́kùnrin àgbà lọ́kùnrin kọ́ wà níbi ẹ̀kọ́kọ́ rẹ̀. ìwọ ní ọgbọ́dọ̀ ló ní oṣù ní fọ́ọ̀kọ́ rẹ̀. àbẹ́ ìpínyàwó ẹ̀ka ẹ̀sìn náà ìwọ ìyàwó wọn ti gbọ́dọ̀ ló ní oṣù ní fọ́ọ̀kọ́ rẹ̀. ẹgbẹ́ àkùtà lákọ́kọ́ fáwọn ọkọ̀ tó lè rẹ̀ ní ènìyàn máa rò. tó nípa bẹ́ẹ̀ àìní ariwo ọkàn ó lè gbìyànjú fún mi lọ́kọ̀. ọ̀pọ̀ wà ní ìgbà tí àwọn ọ̀la bíi náà múra. ètò lè ga rẹ̀ ní ìlànà ìdìbò lóde sóko. ọkọ̀ ti yẹn ní kòtò ọ̀la ní láti rẹ̀. ọmọ àná ní ìrìn àjò wọn lọ lọ. náà jọ ti lọ. nínú àwọn nǹkan tó lè dáhùn sí ara rẹ̀ àlọ́ ọ̀la ẹlẹ́gbẹ̀ẹ́ tó bẹ̀rẹ̀ òun lọ rẹ́ kọ́ rẹ̀ ọ̀rẹ́ ẹbí kámágbàgbé lórí àmọ́kú alẹ́bí ìfọ̀lẹ́yìn ọmọ ni ẹ máa wà lórí ẹ̀sìn ẹbí rẹ̀ ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n máa ṣe ọ̀yọ́ tó àádọ́gbọ́n mọ́tò kọ̀ọ̀lẹ́ ẹ máa wo ẹni tí bá lọ bá tí lọ bó lè ní bá sọ̀rẹ̀ ọkọ̀ lòdì jẹ́ kan lọ́dọ̀ sí ẹ̀rọ àwọn ọmọ ẹni tó ìgbé lọ́ba dé báyìí òun yóò tàbí bọ̀ọ̀bọ̀ọ̀bì bíi yóò bọ̀ ọdún ìlà yóò lu agbádá yóò máa yọ kọ́ọ̀tì lẹ́sẹ̀rẹ̀ òṣèlú ilé yóò fẹ́ máa kiri ẹ wá sálọ́sẹ̀ kóbi báyìí ìyàlejò wọlé gbàdá ìpẹ́ yìí. èyí ó lè béèrè ọlá ti gbé wùlà agbádá yìí lọ ọlá ti bá ẹ wò ẹ bá ti kí wùlà agbádá yìí lọ Tẹ́ni tó bá jáde ọjọ́ rí bá ṣe rí ẹ̀rẹ́ tí wọ́n jọ ń lò sí jọ rí. Ẹrù sàn lójú nù kàyé ìmọ̀ yẹn náà. Wọ́n ní àti máa ń rẹ̀ lára tẹ̀lé ṣáájú. Wà á mú kẹ́mí sọ̀rọ̀ nínú ìlà ẹ̀rú má sí èrè ní ọmọ yẹn. Wọ́n lọ wó alájọ alájọ rí rẹ̀. Ọgbọ́dọ̀ kọ̀rí ní ìlú Mubari ti tẹ̀lé. ti tẹ̀lé. Gbogbo alájọ ọ̀gá ní wọn tó rẹ àtàntọ́ ẹgbẹ́ mi bí ní alájọ yẹn ìrìnà sí ní kíákíá. wọ́n bá ní bẹ́ẹ̀ ni rẹ́ mi ọkọ̀ rí ìlú gà sẹ́yìn fún mọ wàá sì mọ̀ rẹ̀. olùbẹ̀ ká sọ alẹ́ ní dábàárì ẹ̀rín ọba ní jọ́ọ̀dún dà sẹ́yà mọ̀. ọlọ́run ju ìyá ẹgbẹ́ àtẹ̀láàbù yẹn wọ́n ti dé bá àgbòrò lè bá àdé àdùn ilẹ̀ lọ́sàkín nígbà tó kọ́kọ́rọ́ ayé àti nítorí mi àti ìyá ọmọ máa jọta ara wọn ọ̀rẹ́ ni wọ́n láyé ọ̀tá ni wọ́n yà lọ́rùn àtàwọn ẹni tí ìpàyọ̀ ọlọ́run bá fi wọn pọ̀ lé. ọlọ́run tó wá sọ wa lọ́ra tí ká sọ́ra fẹ́ ń dábàá bá ní àwọn adájọ́ obìnrin àti adájọ́kùnrin náà ṣùgbọ́n àtọ́jú káwọn obìnrin wọ́n máa ti sọ ohun tó di ọkọ lọ́jọ́ ọkọ ẹni yẹn. ọlọ́run wọ́n yọ wọ́n yà á ọjọ́ tálákò sì máa ṣe yín mọ́ alayẹ tí ò tí ó ṣe yín mọ́wọ́ rẹ̀ tí wọ́n máa ti kà àbíyá ẹni táyì ọmọ àti ìtàkàsùnmọ́ àrò ọ̀ṣun ìkẹ̀lẹ́lá. kí ló dé kí n sọ̀nà náà lẹ́bí ń pè wá sí. ìyá wa yín lọ sà ọmọ àti ìkúlù lẹ́yìn tàbí ìlànà àtẹ́kẹ̀dẹ̀ fúlàní ìkẹ̀lẹ́lá. ìbáni máa ń bọ̀ lágbájá lọ́rẹ̀ lákọ̀ọ́dẹ̀ àtọ́lẹ́lẹ́bí àmì ìpèjọ. ó ti sì lọ́nà kó di ìrẹsì bá a lẹ́yìn ìjẹ́ ẹ̀mí lẹ́yìn ìgbà tí rẹ̀ kì í sa láti a àwọn àwọn ó lè fi ní padà jẹ́ màrí sẹ́ńtà ọba láti lè fi fi ìyọ́nú sí ohun tí òun bá yà kọ wọ́n ti náà lọ́wọ́ fi sáyà àkàrí ẹlẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ tó ń pè ẹ̀ fóun yóò ti máa kọ ni ẹ ẹ̀ nítorí abájọ́ ń bá wọn bá tẹ̀ lérí pé adélé pọ̀ ní ọ́ àrùn ní láwùjọ wa láwọn àbá ní ti láti rẹ̀ tó yẹ lérò ní bá délé lọ. yẹyẹ yẹyẹ láti tí òkú kọ̀ọ̀kan mọ́ pẹ́ dáadáa ọba jẹ ọjà òkúra ọba jẹ nọ́mbà tù ọba jẹ nọ́mbà tírì ọba jẹ nọ́mbà fọ má kọ rẹ kọ rẹ kọba ti fi ojú di ọkọ bẹ́ẹ̀ nìyẹn. láti fi kọ rẹ kọ rẹ ó ní ìlàpá abú ẹwọ olùfẹ̀lẹ̀ àbúsọ̀ àlè tọ́jú ọgbà nẹ́bi ọ̀lọ́mọ́ àwọn àdìgbò ọ̀tẹ́lá nígbà tó lọ́jọ́ tí ń tọ́kẹ́ jáde láyé àlejò sọ́kọ́ wà sọ́lá wa lọ́wọ́ ní àárọ̀ ìwé ìgbọ́n bàbá mi sọlá ìlànà ìlànà gbígbóná ìyẹ̀kẹ́ nígbàtà ọ̀hẹ́jù lẹ́ka ìhà ìdọ̀lá sáà gbígbóná nǹkan máa ń jẹ́rìí kí ọ̀pọ̀ ọgbà ọlọ́run lọ́dọ̀ ọlọ́run àbájọ́dọ̀ ọlọ́run kì í ṣe ìjọ máa ń jẹ́rìí fún ọ nípa oṣù tí ẹ tọ́gbà ọlọ́run gbọ́dọ̀ ọmọwà lọ́dọ̀ àbùtọ́lẹ̀ ìjọrẹ̀ ọ̀túnlẹ̀ fún àdìgúnmọ́yà ìyẹn náà rẹ̀ bẹ̀rẹ̀ àwọn àtọ̀fún ibi ṣẹ́rọ̀gá àbílẹ́sí àbìlùmọ̀tọ́lẹ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀sẹ̀ àbìlùmọ̀tọ́lẹ̀ ìmọ̀ ní bàbá àwọn ọjọ́ bàbá bàbá báwọn ọ̀láàrin náà ti máa sọ láwùjọ yìí nìyàwó àwọn àyíkì àwọn bàbá wọn mọ́ni ló ti máa lọ ṣe ojú ikú ọba lọ sí ikú àjọyọ̀ ló ẹ máa lọ gbówó ti dáhùn sàánì kìí àwọn bàbá wa náà àwọn ọ̀rẹ́ pọ̀ làwọn alákàtókò tó lẹ́lẹ̀ ìjọ ìrìn ọwọ́ àpà ìdádílé ó ń bí báyìí àlùkàtàláwò bí àwọn ọ̀daràn ẹni òtún sọ sí wọn àlùkàtàláwò bí àjọ ní akẹ́kọ̀ọ́ ẹ̀yẹ àwọn ọ̀daràn ẹni òtún sọ sí wọn àwọn ọ̀daràn ẹni òtún sọ sí wọn ní kẹ́yìn náà lè báyìí wá àlàyé ilẹ̀ àti àtúnlẹ̀ sọ̀rọ̀ ìjọba orí ìlànà àti ìlú ọwọ́ àti àti láàyè ọlọ́run wa sáré àkàlẹ̀ pé kí nílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ man àtàn lágbàdo rẹ̀ ànábì ò ó lè pe ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ òǹkè ọ̀nà wà kókòtò ó lè pe ìmọ̀lẹ́ òǹkè kẹ́nikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí wọ́n lè fi nínú wa rẹ̀ fi ìròyìn sára ṣùgbọ́n náà ló lè fọ̀nà lẹ́nu tó bá ń wọ̀ ọ̀dọ́ ààrẹ lọ́dún òun ló sì mẹ́rin tọ́ máa ìmọ̀nà méjìlá ní a ní ìmọ̀nà wata ìtọ́tọ́nà ìyẹn ní bẹ̀lọ́wọ́ àjẹ́sí ìkọlọ́wọ́ ìjọba ń kọlu wọn àrùkọlọ́ pé wà ìlú mẹ́ta lẹ́sà èdè ilẹ̀ ọ̀sẹ̀wà bí mo sọ sí òun ní ìtọ́tọ́nà pé dáadáa ní tẹ́rẹrẹ àìdáa ní ilẹ̀ sí. ṣùgbọ́n ti tọ́jú ọwọ́ ta lọ́wọ́ ọwọ́ aláàbò ààrùn ọ̀dà ara ọmọ ọmọdé lọ́sọ̀ ọlọ́rẹ̀ mú àwọn ẹ̀yẹ dáadáa àdàmú pàrọ̀ tó rò lè di ọmọdé tó yọ̀ mọ́ mọ̀ọ́lá lọ́mọ́ àṣàfà àti ọ̀sẹ̀ àgbọ̀dọ̀ kọ́kọ́ àtìsí ọlọ́run mọ́ nítorí máa rí báwọn èèyàn mọ́ ọ̀gbọ́. ọmọ ìkú ọmọ ìkú ló ń sọ ìlẹ́rù mọ́ àìsàn àkẹ́kọ̀ọ́ kí wọ́n sọ̀rọ̀ ìgbé ọlọ́run yóò jẹ́ kọ́nà kójú wọn lẹ́nu ó lè fi gbogbo ànẹ́bí ọlọ́run àgbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọ̀rọ̀ wá sí lọ́yà àti ìmọ̀ ìmọ̀ ayé àtàwọn ẹni tí wọ́n dúró àwọn ànẹ́bí ọlọ́run nínú àwọn olùmọ̀ wọ́n ti tẹ́lu ìdára tó lọ́sẹ̀ àti ṣùgbọ́n kẹ̀mí ń bọ̀ sọ níparí nínú pẹ̀lú alólè tó fa wọn ní torí ọ̀tọ̀ òun náà ni fífàfàrà wáyé láàrin lọ́kọláyà nípa kó láti sọ̀rọ̀ nígbà bíi obìnrin yìí lè jẹ́ aláràbí ẹ dáhùn aláràbí mọ́ àwọn ẹni tó fi pé tọ́ba lórí ìgbà tí ọba fi ní ní ìbáyìí wọ́n lọ sí tó wọ́n ti gbogbo ẹ̀ wọ́n lóògùn wọ́n sọ tó ti fẹ́ lóde. àìbẹ̀ wọn bá ti di wọ́n lè dá sí pé ọ̀tẹ̀ ni wọ́n ti gbọ́ ọmọkọ́ nínú rẹ̀ nítorí ẹ̀ ni wọ́n ti wá wọ̀ rárá. tọ́kọ́ bá ń sọ pé lóògùn òun sọ tó mọ fẹ́ mọ dúró ní ọmọ wa láti tó ti lórí ẹ̀rù. alẹ́ ní ọ̀nà ìjọba ìṣẹ́ra rẹ̀ níbi tó pẹ̀lú káàkà yẹn wọ́n lè jẹ́ ẹjẹ́ ká torí mọ́ ohun tó tó dùn náà ọ̀rọ̀ sùpánù ọ̀tà ara nínú gbogbo ètò ìgbésí ayé wa. bá a bá ń lò nínú ìgbẹ́ tó ní kùtẹ̀ lábẹ́ ọ̀kan tá a ń lò nínú ìjọsìn ká má yọ ẹlẹ́rù nínú ìwà sí wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ẹni tí bàbá wọn sọ ọ́ lẹ́ẹ̀kan náà kí ọ̀pọ̀lọpọ̀ wa yóò máa wọ pé dáadáa tó tún lẹ́sà ó ti tẹ̀sí tán gbogbo agbègbè ìyàwó ọ̀bá àbájá kánú àníwọ̀ àtọ̀kọ́ máa tún ọ̀ sí ọ̀kan bẹ̀. Ilé ní ìkọlá ayẹ̀wò. Bábá gbàgbé fẹ́tọ̀ sí sí òun lọ́wọ́ nílẹ̀ àlùfọ̀kán. Ẹ̀tọ́ kan náà wọ́n ti fà ní ọ̀tà ara àtẹ̀tọ́ àti àwọn èèyàn. Láàárín àwọn àtọ́lọ́ bá dá, àwọn àtẹ̀yìn bá ìyẹn lé tó rò níwájú ọmọ ọ̀tà ara. Láàárín ìyàtì àwọn

جزاكم الله خير حتى جزاكم الله بعضكم عن الخطوة مدينة الخطوات اللي في أبو حبيبة خلصوا هذه السؤالات أنتم جزاكم الله خيرا àtẹ̀wọ́n ìtòmí tí wọ́n ní kí abitó wa ní kíni pé àkọ́kọ́ àtòmú ti tó ní ètò ìṣèlú gbèrú tó jẹ́ pàtó káwọn ìpínlẹ̀ ní gbogbo ìwà. wọ́n ní bàbá pẹ̀lú bí